وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run ọba ọlọ́run ọba tí ó fún wa ní gbàláyè láti tún lè máa tẹ̀síwájú níbi tí a bá tafsiru adé lánàá abẹ́ ọlọ́run ọba nu títóbi rẹ̀ kí ó máṣe ìgbà ìjókòó yìí níjọsìn lọ́wọ́ ẹnìkọ̀ọ̀kan wa àtọrọ ìkẹ́ àti ìgẹ́ ọlọ́run fún ànábíwa muhammad sallallahu alayhi wa alihi wa sallam àwọn ará ilé rẹ̀ àwọn sàhábà bákan náà gbogbo àwọn tí wọ́n dúró ti ànábì sallallahu alayhi wa sallam tí wọ́n gbà á gbọ́ tí wọ́n sì kú lérí ìgbàgbọ́ náà ọlọ́mọṣẹ́ bá wa kẹ́ wọn bákan náà àwọn olùkọ́ wa àwọn àfáà wa ọlọ́mọba ṣe dáadáa fún wọn bẹ́láyé ọlọ́mọba ṣe dáadáa fún wọn. Gbogbo àwọn tí wọ́n dáadáa lórí ẹnì kọ̀ọ̀kan wa lẹ́gbọ̀n ni lágbóró ni lọ́rẹ̀ẹ́ ni lọ́nà kan àbí lọ́nà míì <clears throat> ọlọ́run bá ṣe dáadáa fún àwọn náà ọlá àti tóbi ọlọ́run ọlọ́run kan ṣoṣo rẹ̀ àwọn àgbẹ̀ ọlọ́run tafsiru tèmi tí a tún máa gbọ́ ọlọ́mọṣà ṣe ní sábà bí ìmọ̀nà fẹ́ kọ̀ọ̀kan wa wọ́n sì ní ìbálẹ́jọ́ burú fún wa tó bá dé tó gbọdọ̀ kìlámà rahmatika ya arhamar rahimin níbi tí a bá tẹ̀síwò wa dé lánàá òun náà ni àlàyé nípa ọ̀nà tí anabi Isa bin Maryam alayhi salatu wassalam tí ọlọ́run gbà sí níyanu ní bíbí bákan náà ní àwọn nǹkan tí ọlọ́run ní kó máa ṣẹlẹ̀ látọwọ́ anabi Isa pẹ̀lú yọ̀ǹda ọlọ́run. ojú tí ò rí na rí kó di ojú tí ó rí na pẹ̀lú yọ̀ǹda ọlọ́run òkú ń bẹnu sàárè kó dìde pẹ̀lú yọ̀ǹda ọlọ́run kí a mọ ẹyẹ kó sì di ẹyẹ lóòótọ́ gbogbo àwọn nǹkan wọ̀nyí pẹ̀lú yọ̀ǹda ọlọ́run lọ́lọ́run bá fi pọ́n àná ìsàlẹ̀ bákan náà àìmọ́gba àwọn yahudi ọlọ́run ní kí èrò àwọn yahudi kó já sí pàbó lórí ànábì Ìsá pẹ̀lú àníyàn wípé àwọn ó pa kódà àwọn ó pa nípa ayẹyẹ àwọn ó kan mágbélébù àníyàn ti àwọn yahudi nìyí ṣùgbọ́n làwọn ọba tí ọlá rẹ̀ ga ó la ànábì Ìsá aleyhisalatu wasalam ó sì gbé lọ sí sánmà. Si ó sì ń bẹ́ ń bẹ́ di bá a ṣe ń sọ̀rọ̀ yìí títí tí ó bá ti fi di ọwọ́ ìkẹyìn ayé ọlọ́run ọba yóò dá ànábì Ìsá padà sérílẹ̀ gẹ́gẹ́ bá ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam fi sọ fún wa fún àwọn ìdí kan àti àwọn ojúṣe kan èyí tí ọlọ́run ọba fẹ́ kí ànábì Ìsá ọmọ Maryam kó gbélé ayé ṣe àwa bẹ̀ ọlọ́run ọba nínú títóbi rẹ̀ àwọn àlàyé nípa ọ̀rọ̀ ànábì Ìsá yìí ọlọ́run mọ́sá ìjẹ́ kó yé wa má ṣe wá lẹ́ni tí ó takò ọ̀rọ̀ ọlọ́run àtọ̀rọ̀ ànábì sallallahu alaihi wasallam lérí ọ̀rọ̀ rẹ̀. A'udhu billahi minash shaitanir rajim bismillahir rahim idh qala Allah. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذ قال الله يا عيسى ابن مريم اذكر نعمتي عليك وعلى والدتك وعلى والدتك إذ أيدتك بروح القدس تكلم الناس في المهد وكهلاً وإذ علمتك الكتاب والحكمة والتوراة والإنجيل وإذ تخلق من الطين كهيئة الطير بإثني فتنفخ فيها فتكون طيرا بإثني وتبرئ الأكمى والأبرص بإثني وإذ تخرج الموتى بإثني وإذ كففت بني إسرائيل عنك إذ جئتهم بالبينات فقال الذين كفروا منهم إن هذا إلا سحر مبين وإذ أوحيت إلى الحواريين أن آمنوا بي وبرسولي قالوا آمنا واشهد بأننا مسلمون إذ قال الحواريون يا عيسى ابن مريم هل يستطيع ربك هل يستطيع ربك أن ينزل علينا مائدة من السماء قال اتقوا الله إن كنتم مؤمنين قالوا نريد أن نأكل منها وتطمئن قلوبنا ونعلم أن قد صدقتنا ونعلم أن قد صدقتنا ونكون عليها من الشاهدين. القرآن pẹ̀lú orúkọ ọlọ́run ọba tí ó kẹ́ gbogbo wa láyé ọba tó ṣe pé ó du ẹni tó bá ṣe tiẹ̀ nìkan ní òkè tó bá rí jọ́ ògbìn di alkiyama ọlọ́run ọba ní idh qala alhawariyun wa idh awhaytu ila alhawariyina an aminu bi wa bi rasuli qalu amanna washhad bi annana muslimun ọlọ́nira anabi wa muhammad sallallahu alaihi wa sallam ọlọ́nira anabi lọ́rántí idh awhaytu ilal awariyin nígbàtí mi ọlọ́run ọba rẹ tí mo pa àwọn hawariyun tí mo pa wọ́n láṣẹ an aminu bí kí wọ́n pé kí wọ́n gba ọlọ́run ọba gbọ́ lójú méjèèjì wabirọ̀súnlẹ̀ kí wọ́n sì gba òjíṣẹ́ mi tí mo rán ó náà ní ànábì Ìsá kí wọ́n gbà á gbọ́ ẹni tó jáde lẹ́nu wọn náà ni wípé a máa ń na àwa gbọ́ lọ́wọ́ ọba gbọ́ àgbòjíṣẹ́ rẹ̀ gbọ́ ànàna wáṣíá ọba àfiwọ́ ọlọ́run ṣẹlẹ́rìí ìwọ náà mọ́sà ìbá wa jẹ́rìí lérí wípé bí annana mùsùlùmù pé dájúdájú àwa àwa juwọ́ ju sẹ́lẹ̀ fọ́lọ́hún àwọn hawariyun àwọn náà ni àwọn alkhulas min àtibá Isa ibn Maryam àwọn ẹ̀ṣà nínú àwọn tó tẹ̀lé anábì Isa ọmọ Maryam. torí pé tànàbí ọlọ́wọ́n bá bá ń pe gbogbo èèyàn àwọn kan ó mọ̀ ọbẹ̀ tí wọ́n jẹ́ ẹ̀ṣà tí wọ́n súnmọ́ tí wọ́n gbọ́yé tí wọ́n gbà á gbọ́ nínú àwọn ẹni tí wọ́n gbogbo àwọn ànábì ọlọ́run lọ́lọ́wọ́n bá máa ń fún láwọn ẹ̀ṣà àwọn sọ̀hábà bá wọn gbogbo wọn pátá ẹni ẹ̀ṣà lọ́lọ́wọ́n bá ṣe wọ́n fún ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn ànábì ọlọ́run tó ṣáájú àwọn kan bẹ nínú gbogbo àwọn tí wọ́n bá pè irú tànábì Ìsá hawarijun náà ń pè wọ́n wọ́n yí pé àwọn ní sọ̀hábà hawarijun àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ alágbọ̀rọ̀dùn Ìsá tó ṣe pé kò síbi tànábì Ìsá bá wà ẹ̀rí wọn pẹ̀lú ẹ̀ àwọn yẹn ní hawarijun ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ànábì ní likulli nabiyyin hawari arábì ní gbogbo ànábì ọlọ́run ló ní hawari tiẹ̀ wà hawari ya azubair anábì ní nínú gbogbo àwọn sàábé ẹni tó wà nípò ẹ̀sà lọ́dọ̀ tèmi òun náà ni sàábé tá ń pè ní zubair èyí ò túmọ̀ sí pé àwọn yòókù Khalid ibn al-Walid Ànábì pè ní Saifu tọ́yì lóòlì Umar Ànábì pè ní Al-Faruq báyìí bí sọ́kì gbogbo wọn lórúkọ nìyẹn látara ìhà tí kó wá kọ sí Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam àwọn àwárí yúròn àwọn náà ní àwọn tó súnmọ́ Ànábì ta pẹ́kípẹ́kí nínú àwọn ọmọlẹ́yìn rẹ̀ ọlọ́ni wáyé dá ayẹ́tù ọlọ́wọ́n bá lo wáyé àwòháyẹ́tù. nínú àyà yìí wáàyí lọ́dọ̀ àwọn àfọ onímọ̀ ìtumọ̀ tó ń bẹ fún ojú mẹ́ta tọ́lọ̀ wọn bá bá lò nínú Al-Qur'an ń bẹ tọ́lọ̀ wọn bá a máa túmọ̀ ìrùsálù Jibril ila rusul ó ń túmọ̀ pé ọlọ́run ọba rán mọ́lákù Jibril sí ọ̀kan nínú àwọn

ọlọ́ni wa ọ̀háìnà ìlà ummi musa a fi ọ̀rọ̀ ránṣẹ́ sí ìyá musa ìyẹn ọ̀sọ́ ìyá musa bí ànábì ọlọ́ wáyé kejì yẹn ọ̀nà ẹ̀nìkọ́lọ́ ń kó ju kankan sí yẹn lẹ́nu bóyá kó mọ ẹrù nǹkan ìkáwọ́ arin rẹ̀ lẹ́nu ẹ̀ ọlọ́wọ́ fi rin rẹ̀ sẹ́nu ẹ̀ ìyẹn náà ni ó sì ṣe yóò sì rí mọ̀nà bẹ̀ ilham wáhíù ilham náà pè é jabala wọn báyìí sọ nù Qur'an pé wà á ha rabbuka ila nahal ọlọ́wọ́n bá fi wá àyè ránṣẹ́ sí kòkòrò yìí sáwọn àtọ́kù kòkòrò yìí jìnnà náà jọ lọ. wá àyè gbẹ̀yẹ ilham ọlọ́wọ́n bá fi ìmọ̀ ọmọ kòkòrò yìí bí ó sì mọ mọ ilé ibi tí ó mọ ọmọ ilé rẹ̀ sí bí ó sì mọ ṣe kò yín gbogbo nǹkan yẹn ọlọ́wọ́n bá ló fi mọ́ wàhálà rẹ̀ púkà ìlà nàárì àwọn àwa yìí ti bẹ̀yẹ ìlẹ̀hàmù ni kò sọ wípé kòkòrò yìí ti dànù jọlọ. ìpín tí wọ́n àyè ẹlẹ́ẹ̀kẹta òun náà ní kọ́lọ̀ ń pàṣẹ gbọ́dọ̀ wọn ti sọ nínú al kọ́lọ̀ wọn bá ní ìdá zulzilatil ardu zilzalaha. وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما bá ń mì tọmọ nìyẹn bá wọn níjọ táyé ò gbogbo lọ ọmọ yẹn wà kí ló dé ilẹ̀ wà sọ̀rọ̀ gbogbo àná rọ́gbà ká ni ọlọ́run ló pa mí láṣẹ tí mò gbogbo àwọn ìran yìí mẹ́tẹ̀ẹ̀ta tá a sọ yìí tàkọ́kọ́ òun náà ni tó ìpolówó ràn mọ́lá sẹ́dá rẹ̀ kan tó bá wáyé ní ṣe wáyé tẹ́lẹ̀ kejì ó náà ni wáyé èyí tó ṣe wípé ọlọ́run ọba fi ṣe ilham ọlọ́run fi ọ̀rọ̀ sínú gbáàyà ẹrú rẹ̀ kan ẹlẹ́ẹ̀kẹta ó náà ni pàṣẹ pé ṣe báyìí ọlọ́run ọba ń sọ láàyè yìí ọlọ́run ọba ni wa ìdí awhaytu ila al-hawariyyin. wa ìdí awọ. الحواريين أن آمنوا بي وبرسولي قالوا آمنا واشهد بأننا مسلمون wáyù tìbí ó náà ní pọ́lọ́ wọn bá pa wọ́n láṣẹ gbàtọ́lọ́ ní wá ìdí àwòháyétu ayé wà ìdí àmọ́rútù wà ìdí àwòháyétu ilẹ̀ awárí yìí nígbà tí ọlọ́wọ́n bá pa àwọn àwárí yún ọlọ́wọ́n bá pa wọ́n láṣẹ àwọn náà ni àwọn tí wọ́n jẹ́ ṣà nínú àwọn tí wọ́n ń tẹ̀lé anabi Isa ọmọ Mariam ọlọ́wọ́n bá pa wọ́n láṣẹ an aminu bíi ọlọ́wọ́n bá ní ẹgbẹ̀mí ọlọ́wọ́n bá gbọ́ wábì rọ̀ṣúlẹ̀ òjíṣẹ́ tí mo rán sí yín ti ṣe ànábì Ìsá ẹgbàágbọ́ lójú ẹsẹ̀ tọ́lọ́wọ́n bá pa wọ́n láṣẹ bẹ́ẹ̀ kọ́ọ̀lù àmọ́nà náà ni wọ́n láwàá gbọ́ lọ́wọ́n bá gbọ́ o wọ́ṣáde bí anana mùsùlùmù wọ́n náà fi wọ́n lọ́wọ́n bá ṣẹlẹ́rì ìwọ náà jẹ́rìí sí nínú àlàyé mi lọ́dọ̀ àwọn àfọ̀nímọ̀ tafsir wọ́n lánàá bí Ìsá ni wọ́n fi ń ṣẹ̀rí èyí ó wà á wínú méjèèjì ìtumọ̀ tó súnmọ́ ara wọn ni wàṣíhad ìwọ náà jẹ́rìí sí wọn lọ lọ́hùn ni wọ́n fi ń ṣe ẹlẹ́rìí àwọn àfúnimọ̀ tafsir mi wọ́n ní wọ́n dojúkọ ìsá wípé ìwọ ìsá ìwọ náà jẹ́rìí àmọ́nà àwa náà ti gbọ́ lọ́wọ́ ọba gbọ́ wàṣíhad ìwọ náà mọ́sà ìjẹ́rìí sí ibi ànànàmù wọn ò sọ pé dájúdájú àwa di kiri yóò ẹni tí wọ́n sọ ni kéde anana mùsùlùmù láàbí sọ wípé gbogbo ẹni tó jẹ yahudi àwọn náà pera wọn bẹ́ẹ̀ nasọ́ra àwọn ni wọ́n pera wọn bẹ́ẹ̀ ìtọ́lọ̀ wọn bá pe gbogbo ẹni tó ráwọn ànábì ọlọ́wọ́n ọba sí mùsùlùmí ló gbogbo wọn torí pé ní ń jẹ́ mùsùlùmí ó náà ni ìjuwọ́ ara ẹni ìjuwọ́ ju sẹ́ẹ̀lẹ̀ ẹni tá a jọ̀wọ́ ara ẹni lẹ̀ fún ó náà lẹni tó ń jọ́ lọ́hùn ló fi jẹ́ pé tó bá pẹ nìkan ní mùsùlùmí tó bá lóun èyí ṣe mùsùlùmí ẹ̀sọ̀ tún mọ mùsùlùmí fún tí ọba á sọ pé òun èyí ṣe mùsùlùmí torí pé ẹni tí ń jẹ́ mùsùlùmí ó náà ni ẹni tó juwọ́ ju sẹ́ẹ̀lẹ̀ fún ìtẹ̀láṣẹ ọlọ́run tó dáa tó sì yàgò fún ẹbọ àtẹlẹ́bọ ní ti ń jẹ́ mùsùlùmí nìyẹn ló jẹ́ pé gbogbo àwọn ànábì ọlọ́run ọba Islam ni gbogbo wọn ṣe ni gbogbo kò sí ànábì ọlọ́nkan tọ́lọ́run ọba rán tọ́lọ́run wá sọ wípé tó bá délé ayé orúkọ báyìí làwọn tó tẹ̀lé ó máa jẹ yàtọ̀ sí mùsùlùmí yahudi ọlọ́run òpin wọn bẹ́ẹ̀ nasọ́rọ́ ọlọ́run òpin wọn bẹ́ẹ̀ àti gbogbo àwọn yòókù àwọn sọ̀bì òun àti gbogbo àwọn tó kù pátá kò sẹ́ni kankan tọ́lọ́run fún lórúkọ míì ju mùsùlùmí lọ eléyìí ó máa fi dá wa lójú nínú àyà yìí wípé gbogbo ẹnikẹ́ni tó bá ti tẹ̀lé ànábì ọlọ́run tọ́lọ̀ wọn bá rán sí mùsùlùmí ni kọlu amẹ́n wọn là gbọ́ ọlọ́run ọba gbọ́. èrè ọlọ́run ọba tó dá wa ìwọ náà àfi ọ́sẹ̀ rí mọ́sá ìbáwa jẹ́rìí sí i bí ànànà mùsùlùmí pé dájúdájú àwa agbàfọ́ ọlọ́run àjọwọ́ ara wa sílẹ̀ fún ọlọ́run ọba tó dá wa nǹkan méjì ló wá wáyé ń bẹ̀ kọlu amanna wọn là gbọ́ wọ́n tún ní ìrẹ́ ọlọ́run ọba fi ó sẹ̀rí bí annana muslimun al ó jáde ń bẹ̀ al ó jáde ń bẹ̀ ǹjẹ́ yàtọ̀ ń bẹ láàrin mùsùlùmí àti mùmíní sí àtọ̀ ń bẹ láàrin méjèèjì torí pé méjèèjì náà ni wọ́n pè mọ́ra wọn níbí gbà tí wọ́n ní kọ́ọ́lù àmàna àwa gbọ́ ló ń bọ̀. mùsùlùmí wọ́n tún ṣàfitì islam sára wọn ìyẹn túmọ̀ pé nǹkan méjì ló jáde ń bẹ al-iman wal-islam láàyè pín nínú al-Qur'an ọlọ́run tún pín bẹ́ẹ̀ a'udhu billahi minash shaitani rrajim ọlọ́wọ́n bá ní yá ayọ́ alladhina amanu ọlọ́wọ́n bá ní mo pè yín tẹ́ gbọ́ ọlọ́wọ́n bá gbọ́ taqullaha haqqa tuqati àti bó tamutunna illa wa antum muslimun àfi kẹ́ ẹ wà nípò ẹni tó juwọ́ ju sẹ́lẹ̀ fọlọ́n ọlọ́run sì ti kọ́kọ́ pè wá pẹ̀lú ìmánì yá ó ní mo pọ̀ yín tẹ́ gbọ́ lọ́wọ́ ọba gbọ́ ó wá parí ẹ̀ wípé wàlá tamutunna illa wa antum muslimun nǹkan méjì jáde ń bẹ̀ iman àti islam láàyè mí nínú alukur'an ọlọ́wọ́n ọba ní qalatil arabu amanna ọlọ́ni àwọn lárúbáwá tó kó tí wọ́n ṣẹ̀gbà islam wọ́n ń sọ pé àwa ti di mùmíní ọlọ́wọ́n ọba nílẹ̀ anábì wọn lámtó mìíràn ọlọ́wọ́n bá ní rí ànábì sọ fún wọn ẹ̀ tí ìdí mùmíní wàlámà yáde kó lélẹ̀ wàlákẹ́ kó lọ àsìlám ìdá gbọ́dọ̀ máa sọ ni pé mùsùlùmí ni wá ẹ má ti sọ pé mùmíní ni yín. aláwọ̀ bá nítorí pé yín máa ń ní òtí ìrìbí jókòó sí nínú gbàyà yín ẹ̀ka gba ìsìláàmù náà ni ẹ̀ tí di mùmìnì. látara àti eléyìí pẹ̀lú àwọn àyà yìí ó jẹ́ kó yẹ wá wípé ìyàtọ̀ ń bẹ láàrin iman àti islam ìyàtọ̀ ń bẹ láàrin méjèèjì mùsùlùmí lèyìn ó kọ́kọ́ jẹ́ kéyìn ó tó jẹ́ mùmìnì in tó sọ yẹn di mùsùlùmí òun náà ní shahadatu an ilaha illallah wa anna muhammad rasulullah bẹ́ẹ̀ yẹn bá ti wí tọkàntọkàn tẹ̀mítẹ̀mí tó sì sọ lórí ahọ́n ó ti di mùsùlùmí mùsùlùmí nìyẹn ṣùgbọ́n ìmánì ó ń dúró lérí ìntàwí àti ntà dísẹ́mì àti ntà fi ṣiṣẹ́ lóbi jẹ́ pé tọ́lọ́mù bá yá lẹ́ni náà ámánù tó bá ti pé ẹ̀yin tẹ ní ìmánì òfin ni ó tẹ̀lé torí pé ẹni tí ò bá ní ìmánì kò lè tẹ̀ láṣẹ ọlọ́run islam ni ó ṣáájú tí islam bá wá ṣáájú ìmánì yóò wá tẹ̀lé ló fi jẹ́ pé ìyàtọ̀ ń bẹ láàrin méjèèjì nígbà táwọn lárúbáwọ̀ oko táwọn sọ pé àwọn ti di mùmìnì ọlọ́run ń ẹ ti di mùsùlùmí dé ṣùgbọ́n ẹ ti di mùmìnì torí pé ìpele mẹ́ta ni gẹ́gẹ́ bí anabi wa muhammad sallallahu alayhi wa sallam bó ti ṣàlàyé fún wa minimum èyí tó kéré jù òun náà ni pé kéèyàn ó jẹ́ mùsùlùmí gbogbo bẹ́ẹ̀ ó ṣe wá ṣe é láyé kéèyàn ṣàjẹ́ kó jẹ́ pé ibi tí kú ọ̀ka ọmọ ṣàjẹ́ ọ̀ka ọmọ orí ìjẹ́ mùsùlùmí tọ́lọ́wọ́n bá fi sọ pé wala tamutunna illa wa antum jẹ́ kíkú ó ká ọmọ pé ó jẹ́ mùsùlùmí ó kú lórí mùsùlùmí ìyókù fúyẹ́ tó o bá ti ṣẹbọ pẹ̀lú ọlọ́run ìpele àkọ́kọ́ òun náà ni Islam ìjẹ́ mùsùlùmí nítorí pé Jibril aleyhisalatu wasalam ó wá bí anabi sallallahu alayhi wa sallam léèrè ó wá níwà èèyàn ó wá ń bi léèrè nípa Islam anabi lẹ́yìn ìgbà náà ó tún béèrè nípa al-iman àwọn àfáà wa ìyẹn túmọ̀ sí pé islam ṣáájú iman tẹ̀lé anabi tún sọ orígun iman anabi sọ fún ó wá tún béèrè lẹ́yìn imani orígun kẹta tún wà ń bẹ òun náà ni al-ihsan kí ni ihsan anabi ni an ta'abuda allaha ka annaka tara wa in lam takun tara fa innahu yarak ìpele ẹlẹ́ẹ̀kẹta òun náà ní ké èyàn ó ba débi pé èyàn ó mọ̀ sin lọ́hùn ká anẹ́ka tààrọ́ bígbà téèyàn ń rí ọlọ́run báyìí ó kírun rẹ bígbà tọ́lọ́run bẹ pẹ̀lú ẹ báyìí ó gbààwẹ̀ rẹ bígbà tọ́lọ́run bẹ pẹ̀lú rẹ má ọlọ́run ò ní í ṣe ọmọ kọminú ọlọ́run ó sì máa nífura mọ̀pọ́lọ́run bá ń bẹ pẹ̀lú ẹ tó bá ọmọ nífura mọ̀ pé ah, ǹjẹ́ tí mo fẹ́ wí só bá fi ọlọ́wọ́n bá mú bó bá ń ro èrò kan lẹ́mìí ọkọ̀ọ̀kọ̀ fi tọ́lọ́wọ́n bá ṣàkọ́kọ́ ìyẹn ni mọ́ràlá ìsàn ipò ìsàn nìyẹn gbogbo téèyàn ó máa ṣe pátá bí ìpọ́lọ́wọ́n bá ń bẹ pẹ̀lú èèyàn báyìí ìyẹn nípò ẹlẹ́ẹ̀kẹta ìyẹn nípò àwọn aoliya ọlá àwọn àyò ọlọ́run ọlọ́mọṣẹ́ kàwa náà kúnnú wọn látara àdìẹ eléyìí bí ìpele yẹn ṣe tó lọ nìyẹn ṣùgbọ́n ọlọ́wọ́ bá ń sọ nínú alukur'an pé gbogbo bó ti wá wulẹ̀ kórí bó o bá jẹ́ muhsin tó o sì nípo ihsan tó o dé ipò imani sàmájẹ́ islam ọ̀bọ̀ wala tamutunna illa wa antum jẹ́ kíkú ká ọ mórí ipò jẹ́ mùsùlùmí kó o sì má dẹ̀bọ̀ pẹ̀lú ọlọ́run àwọn èyí tó kù nínú wọ ẹ̀ṣẹ̀ tó bá wọ ọlọ́run ọlọ́run lè mọ́ bí ọ́ bá dọ̀bọ̀dà kìámà tó bá wo iṣẹ́ rẹ tá a bá bẹ̀bẹ̀ ń bẹ̀ bó bá sì wọ ọlọ́run bọ́lọ́ ń bá bí ọ́ ó jìyà ní òǹdíwọ̀n déédéé ẹ̀ṣẹ̀ yẹn tó bá wá tó àsìkò lọ́dọ̀ ọtọ́lọ́run ọlọ́run wà ní ẹmu kúrò nùnà ẹmu padà sínú àlùjànnà ṣùgbọ́n ọlọ́run mọ̀jà akọ́kọ́ tó náà wò ká tó wà àlìjánná láti sọ pé kọ́lọ́ mọ́jà á ṣe pìrìlímù kéèyàn ó wọlé direct entry ní kéèyàn ó fi wọlé kódà bẹ́ẹ̀ bá tún ń ṣe jáàmù gan àpèjúwe là ń mú wá o ẹ má sì mí gbọ́ o torí ẹ tó bá tún ṣe jáàmù yóò tẹ̀sẹ̀ lọ kọ ẹ̀sáàmù kan ṣùgbọ́n direct entry àwọn èyí ṣèdánwò kankan tó bá two hundred level ni ó tún wọlé sí so ọlọ́run kó sàlìjẹ́ náà wà ní direct entry tó yẹ pé bàbá ti ń débẹ̀ lọ́wọ́ ni bìgẹ́rì hisab ọlọ́mọdé ẹ̀ ṣe ti wá bẹ́ẹ̀ torí pé àwọn èèyàn kan bẹ tọ́lọ́ ó ṣe ti wọn bẹ́ẹ̀ níjọba ní alikiyama kò sẹ́jọ́ kankan lọ́wọ́ ó yẹ lọ́nu alikiyana ọlọ́mọdé ẹ̀ káwá kúnú àwọn èèyàn bẹ́ẹ̀ tọ́lọ́ wọn bá fi ń sọ fún wa láàyè òun pa àwọn hawarijun ọlọ́wọ́n bá pa wọ́n láṣẹ kọ́ọ̀lù àmàna lójú ẹsẹ̀ làwọn náà sọ pé àgbọ̀ lọ́wọ́n ọba gbọ́ wàṣàdé bẹ àná mùsùlùm wọn lọ́rọ̀ bá afiọ́sẹ̀ lẹ́rìí a sì fi Isa ọmọ Mariam kó ní ọmọ jẹ́rìí pàwájú wọ́jú sẹ̀ fọlọ́ mùsùlùmí ni wá àìsè nàṣọ́ra anabi Isa ti lọ tán kọ́rọ̀ gbólóhùn ìjẹ́ nàṣọ́ra kó tó dé wọ́n ní látara kí ni wọ́n ti bọ́nà ti mú nàṣọ́ra wá àwọn àfa wọ́n ṣe ìtọpinpin gbólóhùn yẹn wọ́n ní látara gbólóhùn gbàtà nàbí Isa sọ wípé man ansori ilallah qala alhawariyun nahnu ansorullah ó ń bẹ̀ẹ́nu àwọn àfáà tí wọ́n níbi tí wọ́n ti fa nẹ̀sọ́ra ibi tí wọ́n ti fáyọ̀ nìyẹn èyí ṣe pọ́lọ̀ wọn ba ló sọ wọ́n pẹ̀ra wọn bẹ́ẹ̀ àwọn àfáà míì nínú àwọn onímọ̀ nípa àtàn wọ́n ní látara wọ́n ṣàfitì ara wọn síbi tí wọ́n ti bí Ìsá ibi tí wọ́n ti bí náà ń pè ní Násárẹ́tì wọ́n wá ní látara abẹ̀yẹn náà wá sí nísìbà rẹ̀ àwọn tí wọ́n ń tẹ̀lé ara Násárẹ́tì lọ́wọ́ á di Nasọ́ra ó ń bẹ̀ẹ́ nù àwọn àfọ̀ onímọ̀ tí wọ́n níbi tí wọ́n ti mú nìyẹn aláhàyè hàl ọlọ́wọ́n bò pé wọ́n bẹ́ẹ̀ gbogbo àyẹnu Quran níta ẹ̀ máa rí rí pé alladhina qalu inna nasara abẹ́ ẹ gbọ́rí nínú Quran tọ́lọ̀ bá ní yá ayé wa nasara kò sí. níta ẹ̀ máa rí ayé alladhina amanu níta ẹ̀ máa rí rí pé yá ahlal kitab ẹ̀yin tá a fọ́. níta ẹ̀ ni ọlọ́run ò ní pè wọ́n bẹ́ẹ̀ látòkè al-Quran tó fi délẹ̀ látara àdé eléyìí torí pórúkọ tọ́lọ́wọ́n ọba pè wọ́n ní mùsùlùmí làwọn náà fi sọ pé wọ́n ṣe àdébẹ̀ ànàdá mùsùlùmí ìdíkọ́lá làwárí yóò na ya Isa ibn Maryam aliyastati rabbuk aliyastati rabbuk an yunazila alayna ma'idatan minas samaa. قال اتقوا الله إن كنتم مؤمنين aláwọn bá ní rẹ ànábì tún lọ rántí ìwọ ò sí ń bẹ à ń sọ ohun tó ṣẹlẹ̀ fún ọ ní ìdíkọ aláhàwárí yún ọlọ́wọ́n bá ní rẹ ànábì lọ rántí nígbà táwọn hàwárí yún àwọn tí wọ́n jẹ́ ẹ̀sà nínú àwọn tí wọ́n ń tẹ̀lé ànábì Ìsá sàdédé ni wọ́n pe Ìsá níjọ́ kan wọ́n ní ya Ìsá ibn Maryam ìrẹ Ìsá ọmọ Maryam aliyastatin ọ̀rọ̀ bo ǹjọ́lọ́wọ́n ọba rẹ ságbára rẹ débẹ̀ sọ́lọ́wọ́n ọba rẹ só ní kápá só lágbára àyùnázílà àlẹ́yìnà mọ́ ìdàtàhùn mìíràn sàmọ́ sọ́lọ́wọ́n ọba rẹ ságbára rẹ gbé só lágbára só ní kápá láti lè sọ tábìlì tó ń jẹ ó sì kún lérí tábìlì náà só lè sọ kalẹ̀ láti sánmọ̀. So jama ẹ tún ríṣẹ maida nínú èdè lárúbáwá ó náà ní tébù tó ń jẹ wà ń bẹ èyí tá a gbé síwájú ìwọn lábẹ́ òní pè ní maida torí pé kò sóúnjẹ ń bẹ èyí tó ń jẹ bá ti wà ń bẹ ó wọn pè ní maida tí súra yìí ti gbó kọ gan ni torí pé ọ̀rọ̀ tí wọ́n sọ yẹn ọ̀rọ̀ tó tóbi ni wọ́n ní idh qala al-hawariyuna ya Isa ibn Maryam wọ́n ní rẹ̀ Ìsá ọmọ Mariam. هل يستطيع ربك أن ينزل مائدة من السماء قال اتقوا الله إن كنتم مؤمنين arábìnrin Ìsá wọ́n pè é wípé rẹ̀ Ìsá ọmọ Mariam alẹ́sọ̀ tí ọ̀rọ̀ book wọn ò sọ pé rọ́bù wọn ò sọ pé ọlọ́run ọba wa ọlọ́run ọba rẹ̀ sóníkápá sagbara rẹ̀ ayunazila ayinunasila ma idata minas so lè sọ kalẹ̀ fún wa tábìlì oúnjẹ tó níranran oúnjẹ tí wùyàn jẹ tí ó sì wà lérí ẹ tí ó dẹ̀ sọ̀kalẹ̀ láti sánmà kì í ṣe pé ọlọ́run wí ọlọ́run wí ìwé látò ìyẹn nìkan kọ́ ìwé sọ̀kalẹ̀ láti sánmà oúnjẹ gangan kọ́ ni kò sọ̀kalẹ̀ láti sánmà kí lè ànábì Ìsá sọ. ànábì Ìsá ní ẹ̀sìn bẹ̀rù ọlọ́run kọ́lá àtàkùnlá ànábì Ìsá ní ẹ bẹ̀rù ọlọ́run ọba nǹkan tó. ṣé báyìí náà lẹ sọ pé ẹ gbọ́ ọlọ́run ọba gbọ́ nìsín irú ọ̀rọ̀ wo lẹ tún wá ń wí nǹkan tó mú mi ní tó báyìí pé lóòótọ́ lẹ gbọ́ ọlọ́run ọba gbọ́ ọ̀rọ̀ báyìí yẹn ò tọ́ sọ́lọ́run kẹ́yìn máa sọ pé só lágbára láti lè ṣe nǹkan kí lọ́lọ́run ò lè ṣe agbára wo tí kí ní jágbára gan lẹ́gbẹ̀ẹ́ agbára tọ́lọ́run torí pọ́lọ́ ọba la kulli shay'in qadir gbogbo nǹkan ló lágbára lélẹ́rí kò sí tọ́lọ́run ò lè ṣe àfẹ́yí tí ọba fẹ́ ṣe tí àìmọ́ṣe rẹ̀ yìí sì ń ṣe pé kó lágara ó wù bẹ́ẹ̀ ni kò fẹ́ ṣe ọ̀rọ̀ tí wọ́n sọ yìí àwọn àfọ́ onímọ̀ tafsir wọ́n ṣe atótónu púpọ̀ lérí ẹ̀ kí ló sì fa atótónu ọ̀hún apá kan náà àwọn àfonímọ̀ tefsir wọ́n ní ìròyìn tọ́lọ́hún fi ròyìn àwọn hawarijun tí wọ́n jẹ́ àwọn alkhulas min atiba isa ibn mariam tí wọ́n jẹ́ ẹ̀sà nínú àwọn tó tẹ̀lé isa ọmọ mariam kò yẹ kíru gbólóhùn ó jáde lẹ́nu irú àwọn yẹn bóyá gbólóhùn yẹn kó má jẹ gbogbo wọn gbogbo àwọn hawari yìí nìyí pẹ̀lú bána bí ọlọ́run ṣe ròyìn wọn ní alukur'an nígbà táwọn ẹbí Ìsá sọ kúmà tí nǹkan dojú ẹ̀ táwọn ẹbí Ìsá ni mọ́ni ansọ́ọ̀rì ìlàlá àwọn olófẹ́ ràn mí lọ́wọ́ lórí tí mo gbé lọ́wọ́ yìí kọ́lá hawari yìí nàánú ansọ́ọ̀rùlá àwọn hawari yìí náà lọ́wọ́ bá ní wọ́n fọwọ́sọ̀yà pàwọn kún ànábì Ìsá lọ́wọ́ irú wọn ntí ó tọ́ ni tó sì yẹ kó yé ni ni wípé ah, àwọn òtún gbúdọ̀ mọ́ mọ́ bá a ṣe bọ́lọ̀ ń sọ̀rọ̀ ló fi fà á tó jẹ́ pé apá kan náà àwọn àfọwọ́nímọ̀ tafsir wọ́n ní àwọn kan nínú wọn ni wọ́n ṣe bẹ́ẹ̀ kì í ṣe gbogbo wọn tó gbé tá a bá dájọ́ rẹ̀ lérí gbogbo wọn a jẹ́ wípé ah, ah, iṣẹ́ òwa ni ànábì Musa ṣe ń gbà náà nígbà tó wáyé pé àwọn tí wọ́n tún jẹ́ ààyò tó tún lè kà sí páwọn ojúlówó nínú àwọn tó ń pè tó yanjú náà tó ń sọ ọdún gbólóyìn lẹ́nu wọ́n wá ní àpèjúwe bẹ́ẹ̀ ó ń bẹ nínú àwọn tí wọ́n tẹ̀lé Musa aleyhi salatu wa salam nígbàtí anabi Musa tó kó àwọn ọmọ Israel àwọn banu Israel torí pé banu Israel tọ́tọ́lọ́jì ní ká máa sọ pé àwọn ọmọ banu Israel tó banu bànú gan ọmọ níjẹ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n kó lè yé a ní àwọn ọmọ banu israel torí pé israel gan ìtumọ̀ rẹ̀ abdullah ẹrú ọlọ́run ló ń jẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn tó ń israeli ẹbí wọn pé kí ni ìtumọ̀ israeli wọn ò ní mà torí pé wọn ò kulẹ̀ mọ́ israeli yẹn gan ṣéde èèbó ni irọ́ kì í ṣèdè english ṣéde aramaic ni ṣéde hebrew ni àwọn èdè yẹn wọ́n tẹ̀léra wọn ló fi jẹ́ wípé èdè ní ìpìlẹ̀ ayé àwọn èdè súnmọ́ra wọn àwọn onímọ̀ nípa èdè wọ́n ń pe àwọn pín àwọn èdè sí oríṣiríṣi ìpín kó tiẹ̀ tó kan àwọn èdè French English àwùjọ wo làwọn èyí dé náà èdè english emunu latin ẹmúnú gbá ẹmúláwò lọ́pàápàá ló di english language àwọn èdè kan ń bẹ wọn categorize wọn wọn pín wọn sábẹ́ alogatu samia semitic languages wọn kó wọn sábẹ́ àwọn èdè yẹn èdè ibru ó wà ń bẹ wọn ń pè yẹn ní èdè abarania èdè alarabiya èdè larubawa ó náà wà ń bẹ wọ́n ń pè èdè kan ní logatul aromia aramaic language kì í ṣe arabic aramaic language ó wà ń bẹ̀ àwọn èdè yẹn pọ̀ bẹ́ẹ̀ wọ́n categorize wọn sábẹ́ semitic languages àwọn èdè yìí wọ́n wá ní àwọn visuals kan àbáwọn characteristics àbáwọn nǹkan kan tí wọ́n fi jọra wọn tí wọ́n bá ń sọ yóò fẹ́ jọra wọn ṣùgbọ́n wọ́n máa yàtọ̀ díẹ̀díẹ̀ nítorí pé pìlẹ̀ kan ní gbogbo ẹ̀ àwọn èdè àṣẹ̀ǹbáyé nìyẹn Lárúbáwá yóò sọ pé Allah ọlọ́run Aramaic òun sọ pé Eloi gẹ́gẹ́ bí èdè yẹn gan ni ẹyin sá sọ Jesus Christ Aramaic òun lèdè tí ń sọ ẹ wá bí gbogbo ẹni tí bá ń pera lọ́mọlẹ́yìn Isa ẹni sọ Aramaic. wọn ò lè ó ti parẹ́ tó gbégbà tó ń sọ pé ẹlọ́hì ẹlọ́hì lámà sabakitani èdè yẹn ìtumọ̀ yẹn pé ìwọ ọlọ́run ìwọ ọlọ́run èsì tó pamítì nínú èdè lọ́rùbá ya yóò máa sọ pé allahu allahu lima tarakitani jama sọ jọra wọn àbí ò jọra wọn ta ló wá súnmọ́ yín ṣáájú nínú àwa àti wọn ta lẹni tó lè interpret ti ń sàsọ nínú àwa àti wọn. ẹ wá wo ibi tí ìwé ọwọ́ wọn délé ni ìpìlẹ̀ tí wọ́n fi kọ ìwé yẹn gan ò sí mọ́ nínú ìmọ̀sí ní lábẹ́ language translation a fẹ́ tú èdè kan sédè míì àìmọye nǹkan ni ó sọnù torí pé translator ẹni tí ń tú èdè kan sínú èdè míì yóò fi tiẹ̀ kún múùdù tó bá wà nígbà tó ń translate yẹn tí ń tu sédè mí yóò hàn bẹ́ẹ̀ ìyẹn ló fà á tó fi jẹ́ wípé bàbá bàbá tẹ̀ ń rí inú báíbù pé bàbá mi ọmọ kì í ṣe ìtumọ̀ ọmọ ni kì í ṣe ìtumọ̀ bàbá ni ṣùgbọ́n látara wípé àìgbọ́ èdè yé àwọn èèyàn wà máa túmọ̀ ló fi wá bọ́ sínú èbó ó bọ́ sínú yorùbá ó sì sọ pé bàbá òun níbo ló sọ pé bàbá òun ṣé nínú èdè Aramaic ṣé nǹkan yẹn túmọ̀ sí bàbá ṣé nǹkan yẹn túmọ̀ sọ́mọ ló fi jẹ́ wípé béèyàn bá ń tú èdè ẹ̀kọ́ kan ní lọ́tọ̀ wọ́n ń pe kinní kan ní. ó ti ní ẹ̀kọ́ ó dẹ̀ ti láwọn nathriyat ó ní theories lórí bá a ṣe translate èdè kan látinú èdè kan sí míì lápèjúwe. bẹ́ẹ̀ bá translate àwọn nǹkan kan òwe láti inú èdè kan sínú èdè míì ẹ ní translate words idea yẹn lẹ́ translate báwọn èèbó bá fẹ́ pòwe yẹn báwo làwọn náà ṣe máa pa ìyẹn lẹ́lọ́ gbé wá ẹni lọ gbé gan bí wọ́n ṣe sọ yẹn kẹ́ wá máa sọ lẹ́yọ kọ̀ọ̀kan kò ní fún yín nítumọ̀ tẹ́ fẹ́ mú jáde. ká má lọ síbi abala yẹn púpọ̀ ó náà nípa àwọn ìpìlẹ̀ èdè wọ̀nyí ìpìlẹ̀ kan ní logatul aromiya aramaic arabic hebrew gbogbo àwọn èdè yẹn wọ́n jọra wọn allahu eli allahi kódà ó tún sàn dérí yorùbá gan ọlọ́run kí ni túmọ̀ ẹ̀ ẹ̀dá àgbà wa yorùbá léèrè kí ni túmọ̀ ọlọ́run ẹlòmíràn tó ní ọ̀run ayé ńkọ́ a lọ́rùn ọlọ́hun kí ni túmọ̀ ẹ̀ àkànṣe àmọ́ wá túmọ̀ naanị náà ni tá ń pè lọ́lọ́hun tẹ́ ẹ bá sì alif àti lam àti hau náà ni ọlọ́hun alọ́hù fàyàtọ̀ yìí asimá ya amán ọlọ́run ọba lọ́ba tó ní orúkọ tó mọ́jù tí ń jẹ́ aláwọ̀ wàláwù wàláwù fi sàmà oníjẹ́ aláwù ní sàmà lérí ilẹ̀ aláwù náà níjẹ́ látara àti eléyìí ọlọ́run ọba tó dá wa ó wa wípé nípìlẹ̀ àwọn èdè bákan náà ni gbogbo ẹ̀ ló ń bá bọ̀ ṣùgbọ́n kí ló wá dé tèdè yàtọ̀ bó ṣe àwọn èdè kan ń bẹ ẹ jẹ́ ká mú yorùbá lápèjúwe yorùbá tọ̀yọ́ ń bẹ yorùbá tọ̀sún ń bẹ yorùbá tòǹdó ń bẹ yorùbá àjẹ̀ṣà ń bẹ yorùbá èkìtì ń bẹ ìfẹ́ gan tí wọ́n láwọn gan la àkọ́kọ́ tí wọ́n tiẹ̀ tún fẹ́ tún yàtọ̀ yorùbá náà ni gbogbo ẹ̀ jama ìjẹnu ẹnìkan wá gbà á lé ní kó nìkan ni yorùbá kó ní àkúrẹ́ pé kìí ṣe yorùbá pé èyí tí wọ́n sọ yẹn kìí ṣe yorùbá ǹjẹ́ ẹnu ẹnìkan la ẹnu ẹnìkan ò gbà gbogbo èyí náà pátá nípínlẹ̀ yorùbá gbogbo ohun tí kò wá. àwọn factors pọ̀ environmental factors wà ń bẹ alawamilu biiya àwùjọ ta bára wa ó ní lápá lérí ẹ̀ lápèjúwe tó súnmọ́ ọmọ tá a bá bí sílẹ̀ haúsá torí pé ibi tó gbé dàgbà nìyẹn bá a bá mu wá síbí yorùbá rẹ̀ onídàbí tàwa tàwa ń bí kódà ká máa sọ yorùbá sí lọ́hùn yorùbá rẹ̀ onídàbí tiwa tá a gbélé yorùbá bẹ́ẹ̀ náà ni ọmọ haúsá tí wọ́n bí síbí kódà ká máa sọ haúsá sí tó bá tún lọlé yorùbá yẹn ó yàtọ̀ síra wọn environment ó máa ń ní lápá lérí èdè yíyí bákan náà climate almanach òun náà ní ojú ọjọ́ ó ní lápá níta ń jẹ ó ní lápá àwọn tá a tún ń bárò papọ̀ béèyàn bá dé kò ará èkó yorùbá ni wọ́n ń sọ ṣùgbọ́n yorùbá tí wọ́n yàtọ̀ sí tiwa torí pé kò ti di àmúlùmọ́là ibo ń bẹ́ńbẹ́ ègún ń bẹ́ńbẹ́ gbogbo ẹ̀ wọnú ara wọn ló fi jẹ́ pé yorùbá ti kó òun tiẹ̀ tún yàtọ̀ ń ba yorùbá jẹ́ tán yányán nítorí pé àmúlùmálà ti pọ̀ kò dẹ̀ sí ní tó wà ń bẹ́ẹ̀ ní tó fà á ni lagoon ti ń bẹ lẹ́kọ̀ọ́ ló fà á torí pé omi tó líǹkì kọ́ńtì mọ́ kọ́ńtì míì ó jẹ́ kí àwọn èèyàn mi ò ní access láti mọ wá àbá lọ fi kíní sàbújá èkó sì máa jẹ́ kó torí pé ẹni tó bá fẹ́ wo orílẹ̀-èdè látòrí omi èkó ni wọ́n kọ́kọ́ dé sí. ìwà máa fẹ́ relate máwọn àlejò tí wọ́n ṣẹ̀ṣẹ̀ dé àwọn náà ó fẹ́ kóde wa àwa náà ó fẹ́ mọ tiwọn ibo táwa jọ ń gbé tó fẹ́ bá wa sọ̀rọ̀ èdè yorùbá ẹ rí i pé kò sí bó ṣe fẹ́ sọ tó yọ mọ̀ ọ́ lọ ìgbà tó bá wá ń yá tàbá ibi tá a ti ń sin jẹ tá a ti ń sin jẹ èyí ló bá tó wọnú tiwa náà ló fi jẹ́ pé lẹ́nìí yorùbá méjì kan ń bẹ abirawa léèrè èwo ló tẹ̀sùn jùnú méjèèjì èèyàn lè sọ pé èmi dẹ̀kẹ̀rẹ́ èmi kẹ̀dẹ̀rẹ́ tẹkidimu àtàkìrì bẹ́ẹ̀ abálẹ́mi dẹ̀kẹ̀rẹ́ èmi kẹ̀dẹ̀rẹ́ ìkàkẹ̀dẹ̀ ìkàdẹ̀kẹ̀ ẹ̀wọ́n wá rẹ̀ wọlé nu méjèèjì náà tó bá mú kan tó wọlé ó wàá proof ẹ̀ iṣẹ́ táwọn èèyàn ń ṣe lábẹ́ linguistics nìyẹn láti lè tọpinpin báwo gan ni pìlẹ̀ èdè ìwọ tó dájọ́ lérí nǹkan kan ó mọ̀ pìlẹ̀ èdè yẹn tó sì lè sọ̀rọ̀ lérí ẹ̀. nínú èdè Yorùbá kí là á sọ á ní mo sọ ọrọ abẹ́ẹ̀kọ́ lákùrẹ́ ta àwọn àyè tán bá ló sọ ọ̀rọ̀ ìtumọ̀ ẹ̀ nípò parọ́ ọ̀rọ̀ ló sọ nìyẹn abẹ́ẹ̀kọ́ bẹ́ẹ̀ bá ti sọ ọrọ pé sọ o ọrọ sọ ìyẹn túmọ̀ pé nǹkan gidi ló wí abẹ́ẹ̀kọ́ mọ́ ẹ̀ táwọn sọ wọn ni ọ̀fọ̀ ló fọ̀ ọ̀fọ̀ ló fọ̀ abẹ́ẹ̀kọ́ èwo wá èwo nìpìlẹ̀ ẹnu méjèèjì ṣùgbọ́n téèyàn bá kojú bọ èdè dáadé yóò rí pé méjèèjì náà ló wọlé ẹnìkan ò lè wá sọ pé àkùrẹ́ ò sọ yorùbá ògidì yorùbá ló sọ nítorí pé bẹ́ẹ̀ bá ń lọ wọ́n ń pè kíní kan ní ishtikok ilmul ishtikok wọ́n ń pè yẹn ní bá tọpinpin èdè lọ ó wà á máa n tó jọ tẹ́nìkan bá sọ̀rọ̀ kan ìwọ náà fọ èsì ẹ̀ sì sọ pé sọ èsì ṣé sáwọn sọ pé ìwọ náà sọ èsì ni á ní fọ ọ fọ ni fọ èsì lérí tó wí abẹ́ ẹ̀kọ́jà máa látara àdé eléyìí gbogbo ẹ̀ náà ni àwọn nǹkan kan ló ṣẹlẹ̀ táwọn nǹkan yẹn fi yàtọ̀ ìyẹn làwọn yẹn kan ń ṣe rìṣẹ́ẹ̀sì lé lérí tí wọ́n ń gboyè lérí ẹ̀ ẹlòmíín gba ẹ̀ dókítà ẹlòmíín di pòfẹ́sọ̀ lérí èdè látara àdé eléyìí ló fi jẹ́ pé kí ló wá fẹ́ fẹ́ nìkan sí yẹyẹ bẹ́ẹ̀ nìkan so èbó ọ̀hún á gbé èbó ẹni kẹ́rin yorùbá ló gbọ́kọ̀ gbé èbó ah èyí àwọn máa ń fi láńgbèjì soge ni là ẹni tí ó ẹni tí ó máa ń ti ń gédè ni ó máa sọ wípé òun gbéde kan wá fi ń soge èdè kọ́ ni mà ìmọ̀ ń bẹ èdè irinṣẹ́ ni láti lè fi gbé ìmọ̀ jáde irinṣẹ́ lèdè láti lè fi gbé ìmọ̀ jáde à ń sọ eléyìí nítorí àwọn tí wọ́n ń sọ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn àáfàá wa nílẹ̀ yorùbá pé illiterate ni wọ́n torí pé wọn ò gbọ́ english bàbá ńlá arọ́ ni ìmọ̀ tí ń bẹ lọ́dọ̀ àáfàá mi ti ń bẹ ojú ti professor kí ló kọ tó di professor ṣe ẹni kó ṣe èbó bẹ́ẹ̀ sì ni àwọn àwọn sheikh adam abdullahi lórí ìmọ̀ kọ́ làwọn yẹn ọ̀dà ẹ̀mẹ́ ló dánsẹ̀ èbó bí nàìjíríà ọ̀rẹ́ kọ̀ọ̀kan gbogbo ayé mọ̀ pàfà àtàwọn àáfàá mi bẹ́ẹ̀ tó yẹ pé kódà àwọn ò mọ̀ wá ń pa ọ́ ṣùgbọ́n yìí máa ń bẹ lára wọn Yorùbá tó sì yé wọn yẹn wọn ò fi gbé kalẹ̀ èyí ó sì gbọ́ yé onímọ̀ ni wọ́n literate ni wọ́n ṣùgbọ́n látara wípé láwùjọ wa lẹ́nìí bí wọ́n ṣe mú ìlànà ẹ̀kọ́ wa bá wa wọn ò liberate wa our incapacitated intellectually Germany German ni wọ́n ni wọ́n ń lò láti fi kẹ́kọ̀ọ́ Sweden wọ́n ó lo Swedish China wọ́n ó lo Chinese bó ṣe lọ nìyẹn ṣùgbọ́n lẹ́nìí gbẹ́nìkan bá wà láwùjọ Yorùbá gbogbo àwọn tí wọ́n jẹ́ lórí láwùjọ wa náà lẹ́nìí lọ́wọ́ àdìrí pé kẹlòmíì má gbọ́ Yorùbá mọ́ chairman local government ó fẹ́ bá àwọn èèyàn sọ̀rọ̀ ẹ tí mo fẹ́ try láti explain fẹ́yìn ìyá lọ́jà òní pé kẹ́ ẹ try láti understand àwọn point kan tó ṣe wípé ó lè bring benefit ah, ah ẹ dákun kí wàá ní kíni ń kíni ń sọ ọmọ yorùbá ò gbọ́ yorùbá mọ́ àwọn haúsá fìyẹn ju wá lọ kò sí haúsá tẹ́rì láyé kódà kó gba gbogbo oyè láyé yóò sọ kódà yóò máa fẹ́ kó sọ sóun yóò sọ haúsá rẹ̀ fluently yóò sọ tí yóò sì yé èèyàn mélòó ló wá kódà bí tá a jókòó sí i ká ní ká dìde ká sọ̀rọ̀ ìṣẹ́jú márùn-ún abáni aṣọ èbú ọwọ́ bẹ̀ ìmí ọwọ́ bẹ̀ bẹ́ẹ̀ sì ni lọ́dọ̀ àwọn tó ń kẹ́kọ̀ọ́ nípa èdè pé ọ̀ ń sọ̀rọ̀ àmúlùmálà àwọn ẹlẹ́kọ̀ọ́ nípa èdè gan kórìíra ẹ̀ tó bá fẹ́ sọ Yorùbá ká mọ̀ pé Yorùbá ló ń sọ bó bá fẹ́ sọ èbó kó o sọ Polish English ká mọ̀ pé èbó ló ń sọ bó fẹ́ sọ Haúsá sọ Haúsá kí mi ò mọ̀ wọnú ẹ̀ ìyẹn gangan ní ń jẹ́ ẹ̀kọ́ èdè lọ́dọ̀ onímọ. ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ kí la fẹ́ mú jáde ibi tá a ti yà lọ òun náà ni wípé ọ̀tọ̀ ni mà ọ̀tọ̀ lè dè èèyàn lè gbédè kó mọ̀ nímọ̀ èèyàn lè gbé ìbò láì mọ́ lọ sùkúl tó bá ti gbà ní àwọn tí wọ́n ń sọ tó bá létí èdè ọ sọ ṣùgbọ́n èèyàn sọ pé o ní mímọ̀ ni ọ o sì lè nímọ̀ kó má gbé èdè kan láwùjọ kó jẹ́ pé dèmí ló fi gbọ́ ló fi mọ̀ ló fi kọ́ ìmọ̀ yẹn ló fi jẹ́ pé ìyàtọ̀ ń bẹ láàrin language àti communication ìyàtọ̀ ń bẹ láàrin méjèèjì language ọ̀tọ̀ communication ọ̀tọ̀ kò jọra wọn látara àdé eléyìí àti kó ti tó gbogbo ntọ́lọ̀ wọn bá bá fi mọ̀ ọ́ ìwọ náà gbúdọ̀ mọ pàtàkì tó mà o sì gbúdọ̀ mọ rírì ntọ́lọ̀ wọn bá ṣe fún ọ àpọ̀lọpọ̀ àwọn nǹkan táwọn èèbó ń gbé kiri lẹ́nìí wọ́n ní bùkátà sí tó pọ̀ lọ́dọ̀ wa ṣùgbọ́n tẹ̀yìn bá ti sọ pé ẹ ní nǹkan kan á máa ṣerú wọn lọ́nà ni bó tilẹ̀ jẹ́ wípé a sọ pé ká mọ̀ gbédè o béèyàn bá ṣe gbédè púpọ̀ sí ó láǹfààní àmọ́ kó o wá sọ pé torí pé ògbédè kan o ti wá dẹni àbùkù ibi tó ti yẹ kó o sọ̀rọ̀ o ò ní lè sọ̀rọ̀ mẹ́ẹ̀ ìwọ náà máa sòdè yìí tó ọgbọ́ táwọn náà ò bá gbọ́ ní kan tu fún wọn ìgbìtọ̀ èmi ọ̀gbọ́ ìtẹ̀yìn wí èyí tẹ̀mí ẹ̀yìn ọ̀gbọ́ ẹgbẹ́ mi tí ó tu fún yín ìwọ náà sọ bẹ́ẹ̀ pé yorùbá rẹ ló gbọ́ sọ àwọn ìmáàmù kan wọ́n lọ sí ilé gọ́fúnà nígbà tí wọ́n sọ̀rọ̀ english ni wọ́n sọ ní òjò wọ́n contribute èwo làbúrọ̀ sọ yorùbá ẹ ibo ni gọ́fúnà ni sọ yorùbá ọlọ́run bá foríjì bàbá wa kọ́rẹ́dé ọlọ́run bá yọ́nú sí wọn bá kẹ́ wọn yọ kó sàbó sàbújá ẹ mọ̀ ẹ̀tù fún wọn owó olè wa ń bí kò mọ́ sọ̀rọ̀ owó òsì gbọ́ fìtìfìtì tẹ́ ń sọ yìí òun ọ̀ sọ tòun ẹ̀yẹ tu fún wa jama bóyì ṣe ń so kóore bá mùsùlùmí àbò kóore bá mùsùlùmí jáde gbogbo ẹni tó bá ti ríra rẹ̀ bí ẹni àbùkù ẹni àbùkù náà lọ́ọ́ máa jẹ́ èèyàn máa gírí máa ń téèyàn máa ní kódà bó ṣe gọ́tà ló ń kó tó bá ti ibi tá a ti yà síbẹ̀ yẹn ó náà ni wípé àwọn wọ́n ní so wá bámu kí wọ́n sọ wípé sọ́lọ̀ wọn bá lágbára láti lè ṣe nǹkan kò yẹ kó rí bẹ́ẹ̀ bóyá àwọn kan nínú wọn òun ni wọ́n sọ bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí àwọn kan nínú àwọn ọmọlẹ́yìn anabi musa alayhi salatu wa salam nígbà tí anabi musa lọ gba òfin wá wọ́n wá ń sọ fún anabi musa pé ij'al lana ilahan kama kana lahum aliya pé rí anabi musa ṣé báwọn fìràwọn kankan fìràwọn òun náà ló sàti ń bọ̀ ọlọ́run wí ọlọ́run wí ọlọ́run rí ọlọ́run tó àrí báwa náà wá ọlọ́run kan náà bó ṣe eré kan náà káwa náà fi symbolize ọlọ́run àwọn àfáà ní kì í ṣe gbogbo àwọn ọmọlẹ́yìn àwọn ọmọ Ísírẹ́lì náà nìyẹn o ẹni tó ṣe kó wọn kó lọ́dọ̀ Fáráò tọ́lọ́ ńlá wọn gbogbo sẹ́yà tọ́lọ́ ń ṣe yẹn síbẹ̀síbẹ̀ wọn tún ní kí Musa bá àwọn afọ àwa ni kì í ṣe gbogbo wọn ni ṣùgbọ́n àwọn kan nínú wọn ni wọ́n sọ bẹ́ẹ̀ ìdí nìyẹn tó ń yẹ pé kò yẹ kó ṣe wá lè mọ̀ tá a bá láwọn èèyàn kan nínú àwọn ọmọlẹ́yìn anabi Isa ọmọ Mariam táwọn náà bá ń sọ wípé alẹ́ ẹsẹ̀ tẹ̀ ọ̀rọ̀ bọ̀. alẹ́ ẹsẹ̀ tẹ̀ àwọn àáfàá wọ́n ní ìdí tí wọ́n fi sọ bẹ́ẹ̀ nìyẹn apá kan náà àwọn onímọ̀ wọ́n ni kì í ṣe gbogbo wọn wọ́n láwọn kan ní nínú wọn àwọn míì nínú àwọn onímọ̀ wọ́n ní àyà yìí kìrá kan ń bẹ tí ò gbajúmọ̀ nínú àwọn kìrá art ṣùgbọ́n èyí tí jùmùhúrù ọ̀pọ̀lọpọ̀ àwọn àáfàá tí wọ́n ń ké kúránì tí wọ́n ké oná làákàyè wọ́n ní kìrá mi ẹ̀yìn ò gbajúmọ̀ in tó wà ń bẹ̀ ni wípé al testetiru rọ̀bákà ìyẹn lọ fún ní fatia ìtumọ̀ ẹ̀ lọ́dọ̀ tí wọ́n ní pé al testetiru antasala rọ̀bákà wọ́n ní testetiru yẹn wọ́n dojú rẹ̀ kọ́ ànábì Ìsá ni ipe rẹ̀ Ìsá ìjó lágbára láti bá wa bẹ̀ lọ́hún ó ń bẹ́ẹ̀ nu kìrá kan ṣùgbọ́n kíra yẹn ò gbajúmọ̀ jumhur èyí táwọn jumhur ké òun náà ní aliyesteti ọ̀rọ̀ buka ìyẹn náà ládùúrẹ́ lórí látara àti eléyìí àwọn onímọ̀ ẹ̀sìn wọ́n wá gbé lọ wájú wọ́n gbé lọ ẹ̀yìn wọ́n ní yálà gbogbo wọn ni wọ́n wi abáwọn kan nínú wọn ni wọ́n wí gbólóhùn tí ò tọ́ ní sọ́lọ́hún lábẹ́ bẹ́ẹ̀ làwọn àfọwọ́fi wá ṣe ní dandan fún wa pé ọ̀ràn yẹn ni a gbúdọ̀ nímọ̀ nípa a gbúdọ̀ nímọ̀ nípa àwọn òròyìn ọlọ́run àwọn orúkọ rẹ̀ ọba tó dá wa àwọn orúkọ tó dá ọlọ́run ẹ̀sìn ní gbogbo orúkọ tó dá a gbúdọ̀ fi ròyìn ọlọ́run tó dá ọlọ́run ọba àwọn ìròyìn àtọrúkọ tọ́lọ̀ orúkọ tánàbí fi náà ní ká fi mọ ròyìn gbogbo àwọn orúkọ àwọn ìròyìn tí ò bá ti tọ́ a gbọ́dọ̀ fi ròyìn ẹ gẹ́gẹ́ bí kéèyàn máa sọ pé ọba ọba alábòsí ni sọ ọba ọba adájà alẹ̀ sọ bẹ́ẹ̀ wa pé adájà alẹ̀ ni inú a ò gbúdọ̀ fi ròyìn ọlọ́run bó ti wulẹ̀ kó máa kó bá mú nínú ròyìn ọlọ́run àbí kéèyàn wá máa ròyìn ọlọ́run pẹ̀lú àwọn ìròyìn tó jẹ pẹrẹ tí ò bá mu rárá àwọn mi ń tá a máa ń sọ nínú yorùbá tó pé tá a bá ronú sí dáadáa sọ wípé ẹni tágbára ọlọ́run ò ká ọlọ́run ò tí ì dá ọlọ́run ọba ò tí ì dá ìyẹn túmọ̀ pé ó ń bẹ kò tí ì dá ni nínú yorùbá ṣùgbọ́n èyí tó láyàáfíà náà ọ̀rọ̀ nípa ẹni tágbára ọlọ́run ọba ò ní kákò sí yálà ní àwọn èyí tó ti dá àtẹ́ntí ò tí ì dé kò sẹ́ni tágbára ọlọ́run ọba ò ká torí pé àwọn gbólóhùn yẹn sísọ sísàkánì tọlọ́hún ó lágbára púpọ̀ anabiwa muhammad sallallahu alayhi wa sallam anabi ni innal abdala yatakallam bil kelima anabi ní ẹrú sin ọlọ́run ọba ó máa sọ gbólóhùn míì lẹ́nu tí ò ní kíyè sára títí títí tí gbólóhùn yẹn lọ fi ṣe kòńgẹ́ ìbínú ọlọ́run tí gbólóhùn yẹn bá wá ṣe kòńgẹ́ ìbínú ọlọ́run níjọ́ gbẹ̀ndẹ̀ alikiyama torí gbólóhùn yẹn ọlọ́run yẹn sọ sínú náà ló fi jẹ́ pé a kíyè sára nínú gbólóhùn tí ó máa jáde lẹ́nu wa láàfin sọpọ àwọn tí wọ́n ń sọ pé ọlọ́run ọba mọ́sùn dìde dìde wùyá lọ́gbà ògbóhùn ah ẹ̀yin ò sọ bẹ́ẹ̀ a gbọ́dọ̀ péré pẹ̀lú gbólóhùn àbùkù a gbọ́dọ̀ péré ọlọ́run pẹ̀lú gbólóhùn yẹpẹrẹ arákùnrin kan kan ọlọ́run bọ́ yóò mutí yóò ní ó kan ànídàkọ̀ ẹ ìgbà tí wọ́n á sọ ọba tó stéèjì kan ní àbí tí mò ń sọ fúdíkà àbídì mi ẹnìkan ń bẹ tí mo sọ fún wípé ẹni yẹn máa ọ̀rọ̀ yẹn àwọn mùsùlùmí ò lè sọ bẹ́ẹ̀ mo ní ń bọ̀ sọ̀rọ̀ níbi báyìí jẹ́ a lọ ní tí mo fi wà ń bẹ̀rẹ̀ nù bó ṣe kọ́kọ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ náà ló bẹ̀rẹ̀ máa fẹ́ nìyẹn pé ṣé mi ò sọ fún ọ. ọwọ́ abọ́rọ̀ ń débi wípé ẹ ẹni tó bá ní ẹ má ó ní ǹjẹ́ ẹ wo Quran látòkè délẹ̀ ṣé súrátù rìjálì ṣó ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ súra ọkùnrin ṣé ń bẹ́ẹ̀ nu Quran súra àwọn obìnrin súrátù nìsà ṣé ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àbí òsín bẹ́ẹ̀ ẹni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ráyìn ẹ̀ máa lé obìnrin ẹ̀ máa tara yín jẹ ọlọ́run gan-an ọgbọ́n la ilaha illallah muhammadu ṣe é mọ̀ wípé tí ọba kì gbogbo ẹni kì í sọ nìkan gbogbo ẹni tí ń bẹ ń bẹ ń jọ náà ọlọ́run ọba ní kí lè orí mọ́ wọn bẹ̀. ẹnu páwọn èèyàn lọ́lọ́run bímọ lásán ọlọ́run ọba ní takádù sàmà wàtú yàtàfà tọ́rnà sàmà fẹ́ẹ́ lè fàyà andáwò lè rahmani wàlàdá gbogbo àtàwọn bá ti sọ pọ́ mọ́ ọlọ́run sàmà fẹ́ẹ́ lè fàyà ilẹ̀ fẹ́ẹ́ lè pín sí méjì òkè fẹ́ẹ́ lè kú dànù ẹnu pé andáwò lè rahmani wàlàdá ẹ̀ ń pé ọlọ́run bímọ kátó wá sọ gbólóhùn àbùkù káwọn èèyàn máa sọ gbólóhùn ìyẹpẹrẹ káwọn èèyàn máa sọ sọlọ́hún ẹ̀ṣẹ̀ tó tóbi ni bẹ́ẹ̀ lómi bá tún ṣàdúrà àwọn àfáà àwọn pẹ̀lú àwọn aláàfáà pẹ́pẹ́pẹ́ káàkiri ẹgbẹ́ ọlọ́run ọba ọba àgbàlá gbì ọba ah, níbo ti pèrè bẹ́ẹ̀ níbo ló ti lè sọ pé sọ̀rọ̀ ọba ọba òhò ọba gbìgbìgbì ṣé tọ́ba abẹ́ sàkà yà ya sọ pé ya òhòhò ya òhòhò sọ́ọ́ máa sọ torí pé tá bá ti pe nǹkan kan lórúkọ ọlọ́run ìròyìn rẹ̀ máa fi pé kí ní wálé asma olùsìnà fàdìrúhù bìà ẹ fi máa pé ẹnìkan fún walillahi al-asma'u fad'uhu biha ọ wàá máa fi bẹ lọ́hùn tó bá ti fẹ́ bẹ lọ́hùn lọ jókòó kọ́ ọmọ ní òhó ọba òhó yá òhóhó má sọ bẹ́ẹ̀ bóyá ọ̀rẹ́ nìkan jẹ́ ó sàmì apá rẹ̀ wá jábọ́ òdodo yípadà àwọn nìkan yẹra wa wò àwọn ọkọ tọ́lọ́wọ́n bá fi pera rẹ̀ ní ká fi pé ìtumọ̀ tó bá jọ́nù èdè Yorùbá ká fi pé ṣùgbọ́n ká lọ mú ọkọ kan tí ò tiẹ̀ jọ mọ́ ọkọ tọ́lọ́wọ́n fi ròyìn ara rẹ̀ àbó kan tó ṣe yípo má bùkún lọ́wọ́ káwọn máa rò pé àfin ròyìn ọlọ́wọ́n bá ọba ọlọ́wọ́ gbọgbọrọ kìnìún ẹ̀yà júdà ṣé ń bọ lọ́lọ́run ti pẹ́ra ẹ̀ ní kìnìún ẹ̀yà júdà alágbádá náà sọ́lọ́ òun wa gbádá ni. sọ́lọ́ òun wa gbádá ni ọba tó fi náwó láwà ní ìnábò gbogbo oríṣiríṣi àwọn nǹkan wọ̀nyí agbọ́dọ̀ kíyèsí ó ní í ṣe pẹ̀lú ìgbàgbọ́ wa ìwà ìlẹ́kọ̀ọ́ nìyẹn àwọn aláṣẹ ayé gan ó ní bá a ṣe máa àdírẹ́sì wọn à ń bèlè tàṣẹ ọlọ́wọ́n ọba tó dá wa pẹ̀lú táwọn èèyàn wá wì ànábì Ìsá wa ń sọ fún wọn wípé kọ́lá tẹ́kù lọ ẹ̀bẹ̀rù ọlọ́run pẹ̀lú gbólóhùn tó dá ẹ lẹ́nu yín wípé aliyẹ́sítẹ́ tí wùrọ̀ búkà sọ́lá wọn ọba rẹ ní kápá sólágbára láti lè ṣe ànábì Ìsá ní tẹ́kù lọ́ọ̀ ẹ páyà Ọlọ́run tó ń fún yìí tó bá dé tán kó wàá padà lọ di náà nǹkan tán tó bá yẹ pé lóòótọ́ gbọ́ Ọlọ́run ọba gbọ́ ẹ kíyèsí níta ń o tó bá délẹ̀ tán agbára yóò ní gbé naam. àyà tó tẹ̀lé yìí làwọn àfáàmì tún wá tún fi ṣàlàyé ìbéèrè wọn yìí tí wọ́n ní ẹni tí wọ́n sọ wípé aláyọ̀sẹ̀ ti rọ̀ búkà pé kì í ṣe pé wọn ò gbàgbọ́ pé kì í ṣe pé wọn ò gbàgbọ́ kọ́ làwọn ọba lè ṣe àmọ́ wọ́n fẹ́ tọkàn wọn ó balẹ̀ lórí ń ta alágbàgbọ́ òun a fẹ́ rí ìfọ̀kànbalẹ̀ lérí ẹ̀ nígbà tí wọ́n wá ń sọ wípé ire kọlu wọn sọ fún anabi Ìsá pàtó anabi Ìsá pé ẹjẹ bẹ̀rù Ọlọ́run wọn wá nínú rídu àná kò lámìnì àti ẹfẹ jẹ níbi oúnjẹ tó tọrọ wa níta afẹ nìyẹn afẹ oúnjẹ yìí o kì í ṣe tayé kì í ṣe tayé celestial made ni kì í ṣe tilẹ̀ ayé ń bì heavenly made ni kì í ṣe náà ti ṣe afẹ jẹ ń bẹ nùrídu àná kò lámìnì afẹ́ kó jẹ́ pé oúnjẹ táwa ń jẹ látọ̀dọ̀ ọlọ́run ọba ló ti wá wàtátìmá ẹ̀ẹ́nà kó ló bọ̀nà bákan náà a sì fẹ́ kọ́kàn balẹ̀ pé ọba táwa ń sìn bàbá pé yóò dá wa lóhùn àwọn afọ àwa ni tẹ́tìmọ̀ inú kó ló bùnà pé afẹ́ kọ́kàn wọn ó balẹ̀ kì í ṣe pé àgbàgbọ́ anabi Ibrahim náà sọ ń tó jọ bẹ́ẹ̀ aleyhi salatu wa salam nígbà tánabi Ibrahim náà ń bẹ lọ́hùn ó ní ìrẹ ọlọrọ bí ari ní kẹfà tuhyil mauta ìrẹ Ọlọ́run ọba òun sọ pé ó jókòó dìde fi hàn mí báwo ló ṣe jókòó dìde Ọlọ́run ní afalam tu'min só gbàgbọ́ ni qala bala à mo gbàgbọ́ walakin liyatma inna qalbi mo kàn fẹ́ kọ́kàn mi ó tún balẹ̀ sí ni theory ni mo mọ̀ tẹ́lẹ̀ mo fẹ́ mọ̀ practical kí n rí báyìí ọlọ́run bá wá mú ní kó lọ mẹ́yẹ ẹyẹ mẹ́rin kó pa wọ́n pọ̀ kó gún gbogbo wọn papọ̀ sójú kan kó wá já wọn sọ́nà mẹ́rin kókó kan síbí kókó kan síbí sẹ́wọ̀n kó ti já gbogbo wọn papọ̀ ó ti gún gbogbo wọn papọ̀ ọlọ́run ní fìkan sígun kan fìkan sígun kan fìkan sígun kan fìkẹta sígun kan wá dó lọ́ọ̀kan wá máa pe ẹyẹ kọ̀ọ̀kan yàtì ìnàkàsá ayá gbogbo wọn ó sì máa sáré wá bá ọ ẹ sì rí i pé gbogbo ara wọn ti jápọ̀ mọ́ra wọn ṣùgbọ́n tó bá ti ń pè wọ́n wọ́n sì máa sáré wá ba ọ láàyè anabi ibrahim sì ṣe bẹ́ẹ̀ ọlọ́run sì ní kó rí bẹ́ẹ̀ ọlọ́run sì ti rí báyìí àwa tá a ṣe yẹn sáwàlà àwa ní jí ẹni tẹ́já gbé jẹ àní mu jáde ẹlòmíín bẹ ó ti kú ibi tí wọ́n sin sí títí ti jẹ́ wọ́n ti ti fa yẹ̀pẹ̀ ẹ̀bẹ̀ wọ́n ti ti lọ ẹlòmíín ti ti lọ fi ó ti lọ fi ó ti lọ fi kọ́lékọ́. ó ti lọ fi di ó ti lọ fi fíìlì ilé foundation wọ́n ti fi fíìlì ẹ̀ wọ́n ti rẹ̀ lérí ẹ̀ egun ẹsẹ̀ ń bẹ níbi títì egun apá gbogbo ẹ̀ wọ́n ti fi fíìlì ilé tó bá jẹ́ ọ̀gbìn jáde kí ọ̀nà ní kankan gbogbo ẹ̀ ó sọ dìde ní ọlọ́run bá fi wá kó yé ànábì bẹ́ẹ̀ àwọn ọmọ ọ̀dà ẹni tó jóná ẹ̀ẹ́dì tí ò ní sáré nǹkan kò ní ọ̀nà lọ ní kankan ibi tó kọ́dà kọ́ ọmọ ọ̀rọ̀ ní sánmọ̀ kọ́ ọmọ dùn lókè kọ́ ọmọ dùn lẹ̀ kò ná lọ ní nǹkan ọlọ́ọ̀ni gbígbé yín dìde yẹn gan ló rọrùn fún wa àṣebí láti bi nǹkan láti fẹ́ mú nǹkan dídá yín láti bi òsì lẹ́tí wa dídá nǹkan ló yẹ kó yẹ kó tóbi jù ṣùgbọ́n gbígbé yín dìde òun òun gan ló rọrùn jù ọlọ́run wa fi tó pọ̀ ṣàpèjúwe fún wa ọlọ́run ni afala yanzuru ila ta'ami anna sababna al-ma'a sabban ọlọ́run ní ẹ wo oúnjẹ nje ń jẹ ẹ iṣu kì so dídí iṣu abọ iṣu àkìbọnú lẹ̀ ọlọ́run wá fẹ́ jẹ́ yé yín pé kẹ́ ẹ má rò ti bọ́ ni yóò wá ní bá lọ tù ẹ̀yìn lórí pé gbé tán wu ẹ wà bó dídí iṣu ó tún wá lè ó lè jẹ́ méjì ó lè jẹ́ mẹ́ta ọlọ́run níṣẹ́ ìrònú ni ó ti yẹ ti tibẹ̀ yẹn mọ̀ pẹ́yìn náà ta ibi wọ́n ti ń bò yín mọ́lẹ̀ báyìí iṣu jẹra àbí ò jẹra ẹ̀yin náà ó jẹra jíjẹra yẹn tún ta tuntun gbẹ́ẹ̀ jẹra yẹn tẹyin tẹyin tún dìde lórí sáré báyìí gbogbo dìde so látara àdìẹ fi pòwe fún wa ẹlòmíràn gan ẹ̀mọ́tàn wá jẹ ta ló lọ́run tó bọ̀ àbá lọ́run tá a bọ̀ gbogbo àpẹẹrẹ yìí ṣé kò tó bẹ́ẹ̀ tó bá nílò akẹ́yìn kó ti mọ̀ wípé á padà fàyè lẹ̀ tó bá yá á tún padà wá kúrò ń bẹ̀ làfà àbí sọ wípé wàláwó mítínà wàláwó kúnnà ìdá mítínà tòrékìnà làkàánà lèmọ́ òòtò gà ìyàtòkó lè hayẹn wàlákínà ìdá mítínà bò ìdínà. Wanu wanusi aluya ahun wanusi alubadahu ahun kò lè ṣe àfààní wàláwó kúnná ìdá mìtìnà tòrékìnà àfààní tó bá yẹ pé pàtó bá falẹ̀ ayé ẹ bá filẹ̀ ayé lẹ̀ wọ́n sì dábàá ti kú tán ibi tó parí sí nìyẹn tó bá yẹ pé bó ṣe rí nìyẹn bí ìgbàgbọ́ àwọn ẹlẹ́rìí ọ̀fìn tẹ́ pé bí ìgbàgbọ́ àwọn ẹlẹ́rìí ọ̀fìn tẹ́ pé bí wọ́n ṣe wíhùn ló ṣe rí pé ikú ni èrè ẹ̀ṣẹ̀ tó bá ti kú ó ti parí nìyẹn tó wáyé pé bó ṣe rí nìyẹn à lakana lemo mọ ya gáyà lakana lemo mọ ya gáyà tá kó lè hayẹn ìbá ṣe wípé ikú lè rí ẹ̀ṣẹ̀ lóòótọ́ gbẹ́ni tó bá ti kú ó parí nìyẹn ṣùgbọ́n wàlákínà ìdá mìtìnà bọ̀ẹ́sìnà bọ̀ẹ́sìnà. ṣùgbọ́n gbàtà bá filẹ̀ ayé sílẹ̀ bùhín sí náà wọ́n tún gbé wa dìde wọnú sí àlùbádà ó à ń kọ́ lè ṣe é wọnú sí àlùbádà ó à ń kọ́ lè ṣe é wọ́n padà wá bí wá léèrè bá a ṣe láyé sí ìyẹn gangan níṣẹ́ ìjọ́ mélòó ló lò láyé wá wòye ọdún tá a fi wà nínàró ṣáájú kọ́lọ́hún tó dájọ́ ọjọ́ tá a fi nàró níwájú ọlọ́hún ó ju iye ọdún tí gbogbo wa lò láyé lọ tí kówó fi wà nínà rò kódà ìnira ànàró yẹn ó pọ̀ débi pé àwọn míì ọmọ sọpọ́ lọ́wọ́ bó bá ṣe pé nánà láwọ̀ já wò náà ìnira yìí pọ̀ ọlọ́run ò ní fèsì kò ní dẹ́nà kálọ̀ ọlọ́run ọmọ sọ ẹwà nínà rò bẹ́ẹ̀ ní òwò ọmọlúwàbí àtànábì inú wa àtẹ̀jẹ́ sànábì ṣùgbọ́n àwọn ènìyàn kan wọ́n mọ abẹ lábẹ́ ìbùjì sí níjọ́ náà anabi sọ iye wọn àwọn méje hadith mi tún mú wá tó ju bẹ́ẹ̀ lọ ọlọ́run mọ́sá ìdíkà wọ́n wà nínú àwọn ènìyàn náà látara àdé eléyìí àwọn wọ̀nyí wọ́n wà máa sọ pé kọ́ọ́lù anabi Isa kì í ṣe pàwọ̀ ògbọ́ ọlọ́run ọba gbọ́ kì í ṣe pàwọ̀ ọmọ títóbi ọlọ́run nuridu anna akula minha akanfẹ jẹ nínú oúnjẹ tó tọ̀dọ̀ ọlọ́run ọba wa ni wàtátìmọ̀ ẹ̀ẹ́nà kọlọ́ ọ̀bọ̀n náà kọ́kàn wa ó sì lè balẹ̀ ìpọ́lọ̀ wọn ọba tá à ń sìn ọba tá à ń pè ti ń dáhùn lójú ẹsẹ̀ ni. àwa mọ̀ pé òótọ́ ló sọ fún wa àpọ̀rọ̀ rẹ nírọ̀ wà ní ẹ̀kọ́. kódà àwa dúró nípò ẹni tó ń jẹ́rìí pé òótọ́ ló sọ àṣeyè méjì ṣùgbọ́n asáfẹ́jọ oúnjẹ sánmà nígbà wọn fẹ́ nìyẹn gbà tí béèrè béèrè yìí tọ̀ anabi isa wa tẹ́wọ́ sọ́lọ́hún aleyhi salatu wasalam ní táwọn èèyàn mi láwọn ń fẹ́ rèé o ó wá bẹ̀ lọ́hún fún wọn ìgbà tó wá bẹ̀ lọ́hún kí ló wá ṣẹlẹ̀ pẹ̀lú ògùn ọlọ́hún tó bá dọ̀la a máa ṣàlàyé ìyẹn torí pé àyà tó tẹ̀lé ni abẹ́lẹ́ wọn báyìí tá wí ọlọ́run jẹ́ kó ṣe wá láǹfààní àwọn èyí ti ń gbọ́ tẹ́lẹ̀ ọlọ́run jẹ́ kó wúlò fún wa subhanakallahumma wa bihamdik ashhadu ilaha illa anta astaghfiruka atubu ilayk nígbà tí lẹ́gbẹ́ pé àjọ alọ́sọ̀rọ̀ pé ìdarí. àkọ́kọ́ ni wípé èyíkéyìí mọ́sálásí tí ìyá ti dé mọ́sálásí pín sí méjì mọ́sálásí ojú ọ̀nà ń bẹ tí kò ní imam tó yẹ gbogbo ẹ̀ tó bá ti ń débẹ̀ náà ni èyí ó máa kírun téyí ó máa lọ ṣùgbọ́n àwọn mọ́sálásí tó bá yẹ jẹ́ kí mọ́sálásí tó ní imam tó lẹ́ni tó ń pẹ̀rù ń bẹ́ẹ̀ kò sí téèyàn rí kéèyàn kódà kéèyàn jẹ́ ìmáàmù mọ́kà tó bá débẹ̀ ìmáàmù mọ́sálásí náà ni ó ṣe kíni o ni ó kírun fún yàn àyàfi tí ẹni yẹn bá wá sọ wípé kò ṣáájú jókòjókò jókòó rẹ̀ àfi tí ẹni yẹn bá sọ wípé kí ẹni yẹn bọ́ yóò mọ̀ ọ wà ní ṣáájú kírun fún wa ìyẹn ni súnà ẹni tó bá sì lóun gbọ́ súnà yìí èyún náà ni ó ṣe tá a fi mọ̀ wípé ó súnà yìí ṣùgbọ́n kọ́ wá dé mọ́tò lásìkò olóòlè mú un bẹ̀ kúrò ń bẹ̀ kó ní dandan láì wọlé òkè ìyẹn túmọ̀ pé súnà yẹn gan kò yí ọ náà nìyẹn so kọ́lọ́n kò sàrìn gbólóhùn pé ẹ̀yin tẹ́ ìṣe súnà kò sẹ́ni tí èso ń súnà má sọ pé òtítọ́ bá sọ pé èso ń súnà ó ń bí dé àníyẹn so ti yé kẹ́nìkan má sọ pé òun èso ń súnà àbáwálá kìdá ebó ebó lẹ́yìn ó sì á máa mú ìròyìn dáadáa kúrò láàrin yàn gbogbo wa la pé a níbi tó pọ̀ tá kù sí ṣùgbọ́n agbo tó kó wa mọ́yọ̀ rẹ̀ jáde kúrò mbẹ́ so ti wà báyìí Ah, nílẹ̀ yorùbá gan wọn ò ní à ah, ọ̀rọ̀ yìí kí ni yóò ọ̀tọ̀ o ṣébi tó bá dáa náà máa sọ bẹ́ẹ̀ sí ẹ gbọ́ pé ẹ gbọ́ yàbí díà rè ṣébi yà làwọn gbọ́ kò sí pé yàbí díà wọn ò o Ya náà ni so kéèyàn wá pé òun èso súnà kò bá yàtọ̀ pé ní ọ̀dánù gbà sí ah, pé ní tó ń jíjẹ́ pọ̀ tó ti yé sòkòlò ń kó fi rọ torí pé súnà náà èyí ó tún dẹ́nìkan bá yẹ súnà ìmí ìtún bẹ gan tóun náà ò tí ì máa tí ó tún máa bẹ lọ́run pé kọ́lọ́run kò fi rọ òun lọ́rùn èyí tí Islam kórìíra tó sì lè bà yẹn sẹ́jẹ́ wájú ọlọ́run oníkéyìn kórìíra súnà náà Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́ni dhalika bi annahum karihu ma anzalallahu fa ahbata a'malahum ọlọ́run nítorí pé wọ́n kórìíra níta sọ̀kalẹ̀ fúnra ànábì gbogbo sẹ́wọ́n ó sì bàjẹ́ wájú ọlọ́run nígbà wàá rẹ̀ ń tọ́ dánù gbọ̀n sí pé èwo bó ṣe ẹ ọ máa bẹ lọ́n kọ́ lọ́n ó ṣe nírọ̀rùn fún ọ tọ́lá bá ti ṣe nǹkan nírọ̀rùn fún yóò parí so má yọra rẹ kúrò lágbo ń sún náà ọlọ́run má yọ ẹnìkọ̀ọ̀kan wa kúrò ńbẹ so bó ṣe rí ni àwọn tí wọ́n ń sọ pé dandan lákì mọ́ mọ́ kó mọ́ sí mọ́sálásí rẹ̀ torí ipá àwọn gbọ́ súnà yìí wọn ò gbọ́ súnà yìí o tí ìbá ti ṣe wípé wọ́n ra kọ́ọ̀lẹ̀ pé ìmọ̀ọ́mù yẹn ẹlẹ́bọ ni ìwọ̀n ń kọjá ládùúgbò bóòlù ti sáré àmọ́ irú ìmọ̀ kọ́lá kọjá ẹlẹ́bọ gan ni ò tí ì lè mà ìsìláàmù ọ̀dẹ̀ ní ká mọ̀ pípé ìwọ kírun tiẹ̀ gẹ̀ẹ́sì máa lọ kódà ẹlòmíì tún máa ń sá pamọ́ sábẹ́ pé onírìn yẹn ó kírun rẹ lẹ́yìn ni tó bá wá wù tó bá ní ẹ kírun ọ̀ sọ pé onírìn àjò àwọn òkì méjì o ìmáàmù gan-an sọ fáwọn èèyàn rẹ̀ ṣùgbọ́n kó wá máa lagídí pé ẹ ẹ mọ̀ pé onírìn àjò ni mi ò ta lọ́rọ̀ onírìn àjò rìn ọ̀sẹ̀ <laughs> tó so ó tò lẹ́yìn pé ní kí méjì tó

a máa kí so kálọ̀ dìyẹn mọ́ àwọn yẹn máa ń ṣe bẹ́ẹ̀ dáadáa máa ń rí wọn yóò wá kí méjì yóò dúró yóò dúró tí màá mọ̀ fi sálámà eléyìí kò bá mu súnà ni tó bá ti wà lẹ́yìn onílé tó kírun lẹ́yìn onílé ó kírun rẹ̀ ó kí ọlọ́run kí kó ṣàánú wa. bákan náà ìbéèrè no ìmíì. àwọn gbólóhùn pé ọlọ́run má gbàgbé mi àkọ́kọ́ àgbọ́dọ̀ ṣàfitì ìgbàgbé sọ́dọ̀ ọlọ́run ọlọ́run kì í gbàgbé bó ti wulẹ̀ kó mọ́ ìgbàgbé ìtumọ̀ rẹ̀ òun náà ni kéèyàn ti mọ nǹkan kan tẹ́lẹ̀ kó wá sákúrò ní ọpọlọ èèyàn kò dẹ̀ sí tọ́lọ́run fìgbà kan mọ̀ tẹ́lẹ̀ tó sì kí ni o tó sákúrò ní ọpọlọ èèyàn ó ń bẹnu àwọn àfa tí wọ́n ní ká máa lo gbólóhùn ọlọ́run ṣàánú mi torí pọ́ bá aláàánú ni ọlọ́run kẹ́ mi ọbọ oníkẹ́ni ọlọ́run má fìyà jẹ mi torí pọ́ má jẹ yàn. ọlọ́run máa wò yẹn ràn dáadáa ọlọ́run ní yakiduna kaidan wa akidu kaidan fama hilil káfìrínà ó wò wọ́n ràn nù àmúhílihùn ọ̀rọ̀ wáyé dá ọlọ́run máa wò mí ràn tẹgbẹ́ tọ́lọ̀ bá ń wò ràn fi àjẹ ni bí sáà máa ṣe ló wọ̀ so gbogbo àwọn èyí tó bá ti lè jọ mọ́ àwọn èyí tá a rí ọ̀rọ̀ fún nu Qur'an sùmọ́tà bá wo nu Qur'an láti òkè délé àlẹ́ pé eh, fanẹ́sì Allah ọlọ́run sì gbàgbé kò sí ń bẹ̀ Adam lọ́lọ́run ló náà sì yà fún eh, ọlọ́run ní ádámà kìnnìkan fanẹ́sì yà ádámà ló gbàgbé sọkọlọ́n kí ó ṣàánú wa àwọn ẹlẹ́rìí jù ọ́fìn ìta máa ń wá báwọn yẹn ń lé àwọn máa ń kílèmù pé àwọn nímọ̀ wọ́n sì máa ń ṣe rìṣẹ́ẹ̀sì dá wọ́n máa ń ṣe ìwádìí púpọ̀ ṣùgbọ́n gbogbo ìwádìí téèyàn bá ń ṣe tí ó bá ti nípìnlẹ̀ tó dáa èèyàn padà yóò padà sọnù láti ibi ìwádìí yẹn náà ibi problem wọn nìyẹn so wọ́n máa ń láàkì ìgbìmọ̀ àjọjọ́ fi ọ̀rọ̀ tóbi tó rọ ọ̀rọ̀ pẹ̀lú èèyàn ṣùgbọ́n wọn mùsùlùmí tó bá mọ̀ pé mùsèmùsè tiẹ̀ náà dá mùsèmùsè máa fààyè kẹ́nìkan kó kó búlọ́ọ̀kù sí ọ ní

òun náà ní nǹkan tó ṣe wípé wọ́n ó fọ́ àwọn ágúmẹ́ǹtì ẹ ṣùgbọ́n ọ̀nà tí wọ́n gbà fọ́ yẹn ọgbà pé wọ́n fọ́ ṣùgbọ́n ọ̀nà tí wọ́n gbà fọ́ àwọn àwùjáre tó mú wá kò tẹ ọlọ́run ó sáàtì onígbàgbọ́ pé ní tí mò ń sọ òótọ́ ni ó jẹ́ ṣùgbọ́n ò rí defend ìyẹn ló burú jù ò nígbà tí wọ́n ṣùgbọ́n wọ́n ti fi confusion sínú ẹ̀mí ẹ̀. doubt ó mà sí iyèméjì lérí tó ti gbọ́yé tẹ́lẹ̀ pé ah, àbọ̀rọ̀ tí wọ́n ṣe àbẹ́lẹ̀ ètò ọ̀nà kejì nìyẹn ọ̀nà ẹlẹ́ẹ̀kẹta òní kò tiẹ̀ má ní argument kankan wọ́n sá máa lagidi gbẹ́ wọ́n sá máa kẹ́ tí mò ń sọ lójú tí mò ń sọ lójú ò náà ṣùgbọ́n tààrin yẹn ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì tí ó rò pé òun ní fact lọ́wọ́ tó ti gbogbo àwọn argument yẹn wọ́n wà ní ah ìsàlẹ̀ fi islam múlẹ̀ ṣùgbọ́n wọ́n ti kó ròyìnròyìn sí ọlẹ́mì ẹnìkan náà àwọn tó wọ́n tẹ̀síìrì wọ́n tẹ̀sítì mi wọ́n ní ìbéèrè kan wípé airtel wọ́n tẹ̀sítì kìíní yẹn fún ramadan sọ̀mtì pé wọ́n kọ síbẹ̀ wípé poison ikú poison ló pa nàbí ẹni airtel tẹ̀sí mi èmi náà lu airtel mi ò rí ní orí airtel o pé àwọn airtel ń sẹ́ndì kìnìún yẹn ẹ jẹ́ ká máa disregard àwọn information tó lè dá wàhálà rẹ̀ tẹ́pẹ́lẹ̀ haúsá ni ó súnmọ́ kí wàhálà ò ti bẹ̀rẹ̀ gbogbo àwọn ilé airtel tó mo rí pé mo wá bí mo ní èmi ò rí èmi náà ń lo airtel mi ì rí ẹ ẹ tó ń tún lo airtel ẹ rí àtọ so kọ́lọ́n kó ṣe àánú wa irú àwọn nǹkan yẹn wá nìyí ẹni tí ò bá nímọ̀ wọn ò fi kó iyèméjì sí nínú ẹ̀mí bó o lọ̀rọ̀ yẹn sì ṣe rí anabi sallallahu alayhi wa sallam ní Hudaybiya wọ́n gbé apá ẹran kan wá fànàbì wọ́n ti poison ẹ̀ sallallahu alayhi wa sallam ìgbà tánàbì fẹ́ máa jẹ́ apá ẹran yẹn sì ń sọ̀rọ̀ ó ní anabi má jẹ mí wọ́n ti poison mi sallallahu alayhi nínú àwọn iṣẹ́ ìyanu anabi nìyẹn ó ní anabi má jẹ mi anabi ni ń jẹ ọ anabi jẹ nǹkan kan ó sì sàn anabi sallallahu alaihi wasallam ìgbà tí àsìkò tó tó tánàbí fẹ́ fàyè lẹ̀ agbára àsìkò tásìkò tọ́lọ̀ lánàbí ó lò láyé tó tó ti parí iṣẹ́ tọ́lọ̀ ń ran torí pé tánàbí ò bá parí iṣẹ́ kò ní kú ìgbà tó ti parí iṣẹ́ ànábì ò dẹ̀ lè máa wà kí revelation kí wáàyí mọ̀ wá tíṣẹ́ bá ti lè parí wáàyí ò ní wá mọ́ ajẹ́ kí ni ìwúlò pọ́jà ànábì mọ́ ìgbà tí wáàyí ti parí ànábì ní àsìkò ti tó náà nìyẹn ìgbà tánábì wá ń rí àmì pé àsìkò ikú ti tó ànábì ni mo sì tún fìlì kíní tí mo jẹ́ ń jò níhun ànábì ni mo sì ń fìlì ẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ ṣùgbọ́n nǹkan lọ́pàá ànábì sallallahu alaihi wasallam àsìkò yẹn ti tó torí pé tẹ́lifíà ànábì bẹ́ẹ̀ sá fún ni ó ti mọ̀ gan ṣèbí kó mọ̀ jẹ́ so iye yìí ṣe tẹnìkan wà lọ tẹ̀bà tí pé ànábì wọn o poison ẹ̀pa ní kankan tó bá wà máa àlàyé ìdí nǹkan yẹn sọ ma pé ọkàn máa lo imọ́ ni agídí ni ànábì wàásà ni ànábì wàásà lẹ́ẹ̀kọ̀kan tó bá dájọ́ kọ́ mọ̀ rẹ̀ pé ah, kíní náà so bí oríṣiríṣi àwọn ìtẹ́mọ̀ kà ẹ̀ ànábì gbàyàwó ọmọdọ́ rẹ̀ ànábì ṣe oríṣiríṣi tí wọ́n máa sọ yẹn tó bá ti lè nímọ̀ tó fi lè mọ òdodo ọ̀rọ̀ yẹn gan-an ó kàn máa lo imọ́ ni ànábì wa sani ọ̀dọ́ táwa náà bá wò ná kò dáná bẹ̀ tí ànábì wa sani wọ́n ti dè fi tiẹ̀ kódà bóso do yìí nìkan ni wọ́n àchieve máa gbé bígbà téèyàn ta nǹkan ló fà ní tọ́wá gbé sá lọ wọ́n ní máa gbé lọ ọ́ padà kú náà ni so ìdí nìyẹn tó fi jẹ́ pé ìmọ̀ báwọn ṣe debate àbí jọjọ máa ṣe fanfa tí wọ́n gun òsì yanjú kọ́ avoid ẹ̀ èyí tó fi máa ṣe yẹn lọ wá nǹkan míì tó máa ṣe so ti yọ abáyé ṣùgbọ́n tó bá jẹ́ ni pé tó nímọ̀ tí mọ̀ yé dáadáa ah, ẹ̀kọ́ kọ́tọ́ bá ráì pé ọ́yà yálà kìtàbì tààlà ẹja ìjọjọ yẹ wò ọ wà á sọ pé tó wà ń bẹ̀ ni pé èmi náà ó ké Kùránì fún yẹn o ẹ sọ tí èmi náà sọ tèmi so tẹ́ bá ti jọ àgírí lórí ọ̀yà ẹ̀ máa sọ tí so gbogbo ibi tọ́rọ̀ wọn lọ forí sọ náà ni wípé gbogbo ẹni tí ò bá ti ṣe tọ́lọ́run ikú lè rè ẹ̀ṣẹ̀ wọn tán bá ti kú àwọn ò dìyẹ̀pẹ̀ ẹ̀yin tẹ́ wá ṣe tọ́lọ́run sẹ́yìn ò ní kú ni pé àwọn ò kú ṣùgbọ́n tí jésù bá ti dé yóò jí gbogbo àwọn ṣùgbọ́n àwọn tó bá ti jẹ́ ẹlẹ́ṣẹ̀ nìkan ni wọn ò ní jí so èrè ẹ̀ṣẹ̀ wọn kò sí yà kankan o kò sí yà wọn ò kàn ní jí náà ni ah, tó bá jẹ́ pé ìyẹn ni ó pè ah, èmi èmi kò sáà ti jí mọ́ ó pè <laughs> lẹ́yìn pé kò bá yà ká èmu jẹ́sẹ̀ nìkan sọ ẹni tí mo fi dàrú mu ah, náà ó pé ńgbà náà ṣebí ọ̀sán ni jíyà kò dẹ̀ ní mọ̀ pé nǹkan kan ẹ̀yìn gbádùn ṣebí gbádùn téèyàn bá rí lè yàn máa jowú ṣebí kò ní mọ̀ pé yìí ń gbádùn gbé ẹ eh, gbogbo àwọn ilé ńláńlá yẹn àwọn làwọn padà wà lòmù náà ah, tẹ́pá àlìjẹ́nà làwọn eléyìí ìyá náà ni dẹ́kórí ilẹ̀ yìí náà sì làlìjẹ́nà ti yí o ìyá náà ni so ti yé so ọ̀rọ̀ wọn ò nítumọ̀ látòrí désàlẹ̀ wọ́n sì máa ń kílè pípa àwọn ìṣèrìṣàs so kí ọlọ́run kí ó má ṣe wà lọ́nà. Ah, bákan náà ìbéèrè lórí eh, eh, àwọn tó ti fa ayé lẹ̀ látàyè ànábì Ádámù títí dórí ẹni tí yóò fà ayé lẹ́ẹ̀kan yìí ṣe rí tí ayé bá ti parí gẹ́bánà sọ sálàm ti sọ fún wa gbogbo ẹ̀ ó di wẹ́ lọ fún àìmọye ọdún gbígbé dìde kò ní wáyé ikú ló náà ń pa tọ́lọ̀ mọ́lákùlù mọ́ọ̀tì òun náà lọ kọ̀ wá ní ikú kankan mọ́ jọlọ nìkan ọlọ́wà ní òun ní bẹ̀rẹ̀ òun náà ló pẹ́ yọ wà wà bẹ́ẹ̀ fún àìmọye ọdún ọlọ́run nìkan ọlọ́run lẹ́yìn ìgbà yẹn ọlọ́run wà jí malaku sàràfin bóyá tún bá mi fọn ọyá fọn ìwo tó bá ti fọn ìwo yẹn gbogbo èèyàn bá máa dìde so bólúkàlùkù bá ti ń dìde báyìí gbangba ọlọ́run lọ́kàlùkù ti bàrẹ̀ kò sí kò ní sáyé ibi ibẹ̀ yẹn ó ti kúrò ní ẹbí ilé tá à ń rí báyìí so kàlùkù ó kàn àwọn èèyàn fún wa rò pé ah mọ̀ n athana mi mara kọ́dínà à ń sùn ní ṣe bí ìgbà tí yẹn sùn tó wá tají sọ wọn kálukọ́ bàbá rẹ̀ níwájú ìdájọ́ so ìyẹn túmọ̀ yìí pé ẹni tó kú ń jọ́dá yẹ parẹ́ gan òun náà sì tún pẹ́ nínú sáré so bí anábì ṣe ṣàlàyé yẹn fún wa ọlọ́run ní kálá túbọ̀ tán dáadáa ẹnìkan béèrè béèrè kálá náà kásáré fi yẹn kún wípé àwọn tí wọ́n láwọn ń kọrin ẹ̀sìn láwùjọ wa lénìí ṣé ó bá mu gbogbo àwọn tó láwọn ń kọrin ẹ̀sìn kò sí yàtọ̀ láàrin wọn àti Saheed Òṣùpá torí pé Saheed Òṣùpá òun náà máa ń kọ àyà o ní máa ń sọ àyà Kùránì dáadáa tí ó dẹ̀ túmọ̀ ẹ̀ kíní kan kàlífàtà ìníjà ìlú fìlàádì kàlífàtà òun náà ń sọ kódà wọn fẹ́ mọ̀ péjọ ẹlòmíì gan tó ń pera wọn ní lọ tí wọ́n gbogbo àwọn tán láwọn ń kọrin ẹ̀sìn yẹn èyí tí wọ́n ń jẹ tí wọ́n fẹ́ jẹ náà wà wọ́n kàn ń fẹ̀sìn bojú ni nítorí ẹ bá fẹ́ máa sírí wọn ẹ lọ wo tí wọ́n bá ń play live tí wọ́n bá pè wọ́n ládùúgbò ẹ rí wọn kò ní sí yàtọ̀ láàrin wọn àti Wasiu Ayinde ìkànnì wọn akókò bọ́lá sírí wọ́n pè é wásákùrẹ́ lọ́dún kan bíi sómi ọmọ sùn aṣọ tí wọ́n ṣe pínpín báyìí kò lọ́wọ́ <laughs> body hug òun lọ́wọ́ lọ́wọ́ á lọ sàpamọ́ síbi kan tó náà wà ń ra ń kọ lo wireless kìíní tí ń kọrin lábẹ́ ibì kan táwọn èèyàn kan tó ń kí àwọn èèyàn ṣebí barista ń gbà tó náà bẹ̀rẹ̀ ṣebí tà nẹ́bí Ibrahima Ismail tó náà fi bẹ̀rẹ̀ nìyẹn tó bá pè lórí ẹ̀sìn orí pé ńgbà yẹn náà ìwà sùúrù nǹkan tó ń kọ náà nìyẹn ṣùgbọ́n wò pé lórí ẹ̀sìn tí wọ́n ṣe é fewé mọ́ bẹ́ẹ̀ bá fẹ́ bú wọn àwọn náà gbà ìgbésẹ̀ àmọ́ tọrọ àforíjì fáwọn ṣùgbọ́n yìí tẹ́ ẹ̀ ń kílèmù pẹ́ sìn ẹ wà máa kílèmù pé dáadáa lẹ́ ń ṣe ẹ ṣe dáadáa ẹ máa wo obìnrin tí ó lo ìbòrí ìbòrí ó sì máa jábọ́ níbi tí bá ti ń rèdí lórí tẹlifíṣàn tí wọ́n lórí ẹsẹ̀ lẹ́lòmíì náà wọ jàlábíà ní ọmọ ṣe dàgìà dàgìà ní ọmọ jó pẹ̀lú obìnrin ni wọ́n làwọn ń kọrin ẹ̀ sórí ẹ̀sìn nìyẹn so ọ bẹ́tà islam wọn ti ní ti eh, islam náà ti eh, àwílò islam náà ti wà ṣe ayéfẹ́lẹ́ islam náà ti wà ìkan náà dàbí lọ́fà bọ̀ ìbáyìí ẹ máa kọ́ni kàtà ń pè lọ́fà bọ̀ ẹ̀ tí máa gun masínì tí máa gun masínì ìkan dúró lẹ́gbẹ̀ẹ́ ọ̀kadà kan charlie boy <laughs> islamic charlie boy náà ti wà òun náà dúró lẹ́gbẹ̀ẹ́ masínì ńlá kan báyìí irọ́ ni gbogbo ẹ̀ táwọn èèyàn ó jẹ ni wọ́n ń wá wọ́n ti mọ̀ pé táwọn bá ti forúkọ ẹ̀sìn sí yẹn àwọn ó tún fi yẹn yàtọ̀ kí àwọn lè rí nǹkan jẹ gbogbo ẹ̀ náà ẹ pa wọ́n pọ̀ máwọn àti Òbésèré àtàwọn Pasuma mùsùlùmí náà ni wọ́n Abbas Òbésèré ń jẹ́ èyí sì kọ̀ọ̀kan tí irun bá ka mọ́ Allahu alam àwọn náà sì mọ́ ọ̀pọ̀ lọ́hùn sì ń fira wọn tì síbi Islam alọ́mọ́kà Saheed Òṣùpá náà fi rẹ̀ bàbá rẹ̀ kú tó báwọn afáà ló pè kó bá ṣàdúrà fún un àwọn náà fira wọn tí wọn tọ́wẹ́ pọ́n fẹ́ pè ní káwọn náà òpó tí wọ́n ní ti islam ṣùgbọ́n àwọn náà sáà ń sọ̀rọ̀ islam náà ń bẹ̀ wọ́n dárúkọ ànábì wọn sallallahu alayhi wa sallam ṣùgbọ́n gbogbo wọn náà ọlọ́ọ̀ni aṣọ aráhu yẹ tẹ̀mí ohun gàwọ́n ọlọ́ọ̀ni gbogbo àwọn akọni tí ẹ rí yẹn àwọn afọ́nú ni máa tẹ̀lé wọn lẹ́yìn àwọn ẹni àná ní tẹ̀lé wọn lẹ́yìn gbogbo tí bá ti ń jórin tán lu jìtá sí tán ta dùrú sí tán lu gángan sí tán lu gbogbo ẹ ẹ kó gbogbo ẹ sójú kan ẹni tó rí ó máa kọ́ kọ́dà kó ṣe pé ilẹ̀ lárúbáwá ni ẹ kó wọn sójú kan ṣùgbọ́n àwọn orin kéwú wákà tí ò láàrin lùlù sí tó èyàn kò sí láì fi bẹ́ẹ̀ kò sí tó burú lórí èyàn àwọn àfáàní yẹn wọlé so bí yẹn sì jẹ́ nìyẹn wallahu a'lam so obìnrin kan béèrè béèrè wípé ǹjẹ́ ìyàwó lè bá ọkọ gba ààwẹ̀ tí ìyàwó jẹ ọkọ ò lè bá gba ọjọ́ kọ́ lè bá ìyàwó gba àwọn ààwẹ̀ bẹ́ẹ̀ obìnrin yẹn jẹ́ àwọn ààwẹ̀ tọkọ wa ní jájọ́ mọ́ ọ jájọ mọ gbàjẹ mọ bọ gbà ń bẹ ìwọ gba mẹ́ta àti mi ò gba méje irọ́ kò lè má gbà ó àfi tí obìnrin ò bá sí láyé mọ́ tó sì jẹ àwẹ̀ ọkọ rẹ̀ lè bá gbà bákan náà obìnrin tó lóyún tó jẹ àwẹ̀ tó jẹ àwẹ̀ tó jórí tó tún lóyún tó tún bímọ gbogbo ẹ̀ bá ṣe máa ń náà inṣàlá gbogbo àtọ́ bá ti lágbára àti gbà kó gba gbogbo ẹ̀ padà tó bá rí pé lẹ́wù bí ṣe ń lọ ó rí pé òun nílé rí padà kó ṣe fìdíà hada wallahu alam bákan náà wọ́n ní tí èèyàn bá ń dáná sàárì fún èèyàn kan ṣé dandan ni kéèyàn yọ ṣé èèyàn lè yọ jáka ṣé èèyàn lè yọ jáka tẹniyẹn náà nu jáka tẹ̀yàn yọ rárá torí pé wọ́kọ́ lọ ń bọ̀ àwọn tí yíyọ jáka èèyàn jọ̀ràn àwọn tí yíyọ jáka wọn jọ̀ràn èèyàn léèyàn lérí òun náà ni mọ́ńtẹ̀lìsámù hù man muka nafaqatuhu ẹni tó bá yẹ pé ọ̀ràn yẹn ni ìwọ ló ń bọ̀ ìnáwó lé lórí jọ̀ràn yẹn lé ọ lórí bọ́ọ̀ bá ṣe ọlọ́run bí ọlẹ́rẹ̀ jíjẹ múmu rẹ̀ ìwọ ló ń gbé lọ́mọ níyàwó ṣùgbọ́n ní Ramadan òun fẹ́ nìkan nísìnyí òun fún ní sáàrì iksan ló ń ṣe iṣẹ́ ládàá ló ń ṣe yẹn torí pé tí Ramadan bá tún lọ tán ìwọ kọ́ ló ń bọ̀ so ti yọ wa báyìí so bí yẹn ṣe jẹ́ nìyẹn hada wallahu alam. sọ gbogbo àyà kùránì kí gbogbo mùsùlùmí náà lọ́wọ́ àfún àtàlàyé àti <laughs> kódà ó ti ẹ̀ tún wúlò pọ̀ aláyè hmm? lè yóò máa nà hayyan wàyà hekal kọ́ọ̀lù wàlẹ̀ kàfẹ́rì àwọn tí ń bẹ láyé náà ní kùránì wúlò fún jùlọ so ti yọ àbáyé torí pé ká gbọ́ ká lóhun tó wà nínú ẹ̀ so kọlọ̀n kí kó sàrọ̀ kọ̀ wá sí àyà kùránì kan tí ń bẹ bẹ́ẹ̀ yẹn bá ń kírun gbà mí tó bá kàtàbá tí àdá ẹlòmíbẹ̀ lè kó lẹ́yìn ẹ̀ pàṣúrà wọn lè fi kírun náà kò sí tó tó burú bẹ tó ti yọ àbáyé ẹlòmíì wọn ṣàdúrà fún ọgbẹ ọlá ẹfún ọtá naam ṣé bá ṣe lọrùn ọ̀rọ̀ yẹn ojú méjì la fi wò ó ṣé bá ṣe ń ṣe láyé náà ṣe ń ṣe lọ́rùn báwọn àwọn tí wọ́n máa ń sọ òun náà ni pé báwọn ṣe ń ṣe fàájì táwọn ò ṣe tọ́lọ́run yìí bó bá tún dọ̀run náà báwọn ti máa ṣe fàájì náà nìyẹn tẹ́pẹ́ túmọ̀ yẹn ọlọ́kàn tábà sáti wọ̀ ọ́n wọ́n kọ́ lọ́kàn kó adà bẹ́ẹ̀ náà ni là alukurani sọ fún wa pé tábà wà nù àlìjẹ́nnà àwọn nǹkan tá a máa ṣe odidi àlàyé pọ̀ lérí ẹ̀ a máa jẹun nínú àlìjẹ́nnà a máa wọṣọ oríṣiríṣi oúnjẹ tó bá ti wà tó bá ti rò báyìí ọba wájú rẹ̀ ó máa jẹ a máa gbélé a níyàwó ṣùgbọ́n àní bímọ nínú àlìjẹ́nnà àníyàgbẹ́. No ànítọ̀ àwọn sàbí wa béèrè pé ànábì bó wa ni o tá a sì máa jẹun ṣé ò ní di àárẹ̀ ànábì wa ni kò yé yín ni ànábì ni ẹ máa gùnfẹ̀ ni ẹ bá ti torí pé ìnira ń bẹ níbi ìgbẹ́ tẹ́lómi bá fẹ́ lọ yàgbẹ́ báyìí ìnira gbogbo tó lè mú ìnira lọ́wọ́ ọlọ́run fẹ́ kó ṣẹlẹ̀ síwájú àlìjẹ́nà gbogbo oúnjẹ tó bá jẹ tó bá ti gùnfẹ̀ báyìí sẹ́yìn pé gùnfẹ̀ míì téèyàn bá tún gbóòórùn ẹ̀gẹ́ tún máa yóò rùn ànábì tún ní òórùn àlèmísìkì òórùn lọ́fíńdà ni ìfẹ́ téèyàn bá tún kù a máa ṣe shopping a lọ sọ́jà ní òwúrọ̀ friday nínú àlìjẹ́nà bẹ́ẹ̀ bá yìí ti lọ jàun bọ́ọ̀ bá tún padà sílé àwọn ará ilé yóò tún mọ̀ wọ̀ pé ah ṣé kìí ṣe wọ́n tó jáde ilé o tún wá dá sí i gbogbo àwọn nǹkan yẹn ṣe àpá à ń ṣe ìyún náà láyé tọ́jú pé nítorí yẹn gbà lérò náà nígbà wà àlìjẹ́nà gbogbo nǹkan yẹn náà a tún máa ṣe èyí tó dáa ju tàyẹ lọ bá ṣe wé nìyẹn ṣùgbọ́n pé à ń ṣe fàájì máa ṣe kí là ń ṣe ìyà là ń jẹ láyè ìyà náà ni so kọ́lọ̀nkọ́ láti tóbi rẹ̀ kó ṣe wá ní ọmọ àlìjẹ́ náà kó sì jẹ́ aláṣẹ pẹ́ lérí rẹ̀ látàrí dáadáa bákan náà ìjẹ́ mùsùlùmí yàtọ̀ sí ẹni tó ṣe Islam ẹni tó ṣe Islam ìmọ̀ràn táwọn fún ni pé kọ́ lọ fẹ́ mùsùlùmí o torí pọ̀ nǹkan náà ẹsẹ̀ rẹ̀ ṣẹ̀ṣẹ̀ wọlé ni so ti yé kọ́ lọ fẹ́ mùsùlùmí tẹ̀sìn yé kó sì máa rìn pẹ̀lú àwọn mùsùlùmí tẹ̀sìn yé lóòótọ́ islam fún wa nígbà láàyè alẹ́fẹ́ ni tètè ṣe mùsùlùmí ṣùgbọ́n léwu ó léwu tí islam bá ní nǹkan lẹ́tọ̀ọ́ kì í ṣètumọ̀ rẹ̀ ní pé dandan lọ ṣe torí pé n tó lẹ́tọ̀ọ́ tá a bá ṣe rìsọ́ọ̀tì tó bá bá jáde nídájọ́ rẹ̀ lọ́dọ̀ ọlọ́run bọ́ba lọ fẹ́ kèfèrí abẹ́ntọ́jẹ́ nasọ̀rọ̀ àníyà tó gbọ́ ọmọ rẹ bá di kèfèrí ọlọ́run ó bí ọ sòdí tó fi jẹ́ pé ìwọ tó bá sì fẹ́ tó sì rí lò lójú ọ̀nà tó ọlọ́run ọgbà yàrá lérí ẹ̀ sọ́wọ́ gan ẹni tó ń ṣiṣẹ́ lé lórí lọ wá ní òfẹ́ ṣiṣẹ́ lérí èèyàn ọ̀dà kéèyàn ó lọ fẹ́ mùsùlùmí àyàfi téèyàn bá tún wá ṣiṣẹ́ lórí ẹni ẹ̀ náà tó náà ti gba Islam tó ti múra dáadáa tẹ́sí ti yé kò sí láì fi bẹ́ẹ̀ ṣùgbọ́n ìmọ̀ràn fún ẹni ẹ̀kẹ́ni yóò tún súnmọ́ àwọn afá kó tún béèrè tó fẹ́ kó náà ṣe gba Islam ni ọbẹ̀ tàkọ́ fẹ́ ẹni tí Islam ti yé so kọ́lọ̀ kí ó ṣàánú wa. ṣùgbọ́n ọmọbìnrin mùsùlùmí èèwọ̀ ni o kò gbúdọ̀ fẹ́ nìkan àfi mùsùlùmí o ẹ̀wọ̀n àti bọ́ọ̀yì àwọn tí ń bára ti pẹ́ ọdún kìí ṣe muslim ti dáadáa nìlà mùsùlùmí lọmọbìnrin mùsùlùmí gbúdọ̀ bá ń so yìgì ọmọbìnrin mùsùlùmí fún kèfèrí o gbúdọ̀ lọ́bẹ̀ ó dà kó fámìlì o gbúdọ̀ jókòó أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك